lẹ́yìn tí ọ̀dá ọ̀pẹ́ fún Allah a ṣe salatu fún ọ̀dọ́lúwà Muhammad sallallahu alaihi wasallam al-mab'uth rahmatan lil alamin annabi tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala gbìdìdì pé kó lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáláyé kí a sọ̀látù náà máa bá wọn ara ilé annabi àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama هذه عودة إلى مجلس التفسير وحلقة التفسير èyí ni láti bẹ̀rẹ̀ ìjòkó tafsirul Qur'an ilé tí ó máa ń wáyé ní dédé àsìkò yìí àti dédé irú ọjọ́ ìní báyìí nínú àyè tí a wáyé tábìlá Allah subhanahu wa ta'ala àníyàn wa lórí rẹ̀ ọlọ́mọṣẹ́ àti ìjọtọ̀ lọ́wọ́ bá ti jọtọ̀ lọ́ta ọlọ́dà kọ̀ọ̀kú gba lẹ́sìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa àti àwa táwọn rí ní àti gbogbo àwa náà táwọn gbọ́ náà ọlọ́mọṣá gbà ló sì lọ́wọ́ kó wá. a máa wá bẹ̀rẹ̀ mọ́júlísù tèmi náà nínú láti àyà eight, nínú Suratul Baqara táǹkì lọ náà ní àyà 148 ẹgbẹ́ láti gbé àlàyé lé ní ìdíniláhi ta'ala. àwọn ìgbèlú wa àmì ọlọ́wọ́ bá wá gbogbo tá a bá sí lálàyé ọ̀rọ̀ tí kìí ṣe tán lọ́ọ̀ta lẹ́bí ọlọ́dàkùnmọ́jú tẹnu wa jáde o títú alukur'an ní tí ó bá ìrógbà tán lọ́rùn mú eh, ọlọ́dàkùnmọ́ṣá yàwá yá gbogbo tá a bá tún bẹ́ẹ̀ ọlọ́mọṣá àjò sí déédé ìrógbà tán lọ́rùn gbogbo àlàyé tá a bá mọ́ á ṣe òṣèlédé qala Allah qala rasuluhu qala sahaba أعوذ بالله من الشيطان الرجيم ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تقولوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون هذه الآيات أو آيات أكيد كما تقول بتاسمه ibi abá tí ó gbégbé inú ayé alukur'an oníbọ́lọ́wọ́ bá ti ń ṣàlàyé fún wa nípa bó ti yí ojú àwọn mùsùlùmí kò ní Baitul Maqdis tó wá pàṣẹ pé ká máa dájú wa kọ al-Masjidul Haram àwọn àyà àwọn àlàyé là ń ṣe lọ rèé a ti wá sàlàyé fúnra wa gbogbo àwọn ìwíkúwí míì táwọn kèfèrí Mẹ́kà ń wí ni àbí táwọn ahlul kitab minal yahudi wan nasara àbí táwọn náà wí ni àbí táwọn míì náà táwọn náà tún sọ inú àwọn tápẹ́ra wọn mùsùlùmí tó yìí ṣe pé mùnàfikú náà ni wọ́n àwọn kèfèrí Mákà àwọn dọ̀rọ̀ rú pẹ̀lú pé wọ́n ń sọ báwọn èèyàn pé àṣọ ní pé Muhammad ọmọ ìfẹ́sìn táwọn ń bọ̀ yìí ní tọ́lọ́run àmì ní táwọn ń bọ̀ yìí lòdodo ṣẹ́ni pé tí ń dọ́gbọ́n dáwọn èèyàn rẹ̀ padà pé Eh, ibi táwọn bàbá àwọn ti ń bọ́ which is alkaaba níbẹ̀ ló ní kan máa dájú kọ ati àwọn nàṣọ́rọ́ àti yahudi ariwo táwọn ń pa ó ní pé jẹ́ tí àti sọ fún yín pé tọ́lọ́ nǹkan ní pè yín sí ẹ̀wò tó ń sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ nísìnyí ó ti ń darí padà lọ́sọ́dọ̀ àwọn bàbá rẹ̀ ó mélòó àwọn àwọn náà tó jẹ́ tí wá dá báyìí tọ́lọ́ lọ pè fún alájọ ìyá sọ́fẹ́ lọ́pẹ́ dáwà padà sọ́dọ̀ àwọn bàbá rẹ̀ ariwo tí lọ́nu Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ti wá fọ àwọn èsì lọ́lọ́kan òjò Muhammad sallallahu alaihi wasallam kó mọ́ gbàkànjẹ pẹ̀lú gbogbo tí wọ́n bá lè wọ́n sọ ọlọ́jọ́ ká nẹ́bí mọ̀ pé àwọn gán mọ̀ kó dodo ní tá nẹ́bí mú wa wọ́n ní kódà wọ́n mọ̀ débi pé bọ́ṣe bí bàbá sí máa ń dá ọmọ rẹ̀ mọ̀ tọ́mọ náà máa ń dá bàbá mọ̀ kò sí bọ́mọ ti lè pọ̀ tó ọba da ẹgbẹ̀rún ọmọ sínú mọ́sálásí méjì kálukú yá máa lọ́ọ̀rẹ́ gbé ọmọ rẹ̀ ọmọ tí èèbá ti tèmi ní dọ́dọ̀ rẹ̀ so ọlọ́run ní bẹ́ẹ̀ náà làwọn náà ti mọ òdodo tọ́lọ́wọ́n bá pa láṣẹ àmọ́ wọ́n kàn mọ̀ọ́mọ̀ fẹ́ lo ìfẹ́ ẹnu wọn àwọn èsì ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa bá dédé àtàkẹ́ pé wà ní kú lé wíjẹ́ àtúnúwà wà ní ha gbogbo ó mú wà ní kú lé wíjẹ́ wà ní ha ìkọ̀ọ̀kan nù yín àti yahudi ni o àti nasọ́ra ni àtàwọn ń bọ́ pẹ̀lú o ní kú lé kálukú ló ti ní tìjà kálukú ti ní ibi tí máa ń dájú ti ẹ̀ kọ́ wúwá mú wà lè ha tí ó pé ibẹ̀ sì ní ibùdájúkọ rẹ̀ kálukú ló ti ní tó ní bìlíìfù lé lórí hàrí ìlànà àyà yìí kìí ṣe tó túmọ̀ rẹ̀ ni pé ọlọ́wọ́ bá wá tó àwọn èèyàn lẹ̀ sí ẹ fi kálukú lẹ̀ kó máa ṣe tiẹ̀ ìtòbùkù tẹ bá ti ṣe náà ni ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ń jẹ́ kó máa yé wọn pé a ah, ṣe bẹ́yìí náà ẹ ní ìtẹ́ ìṣe ẹ sì ló ṣàṣẹ ń bọ ẹ tí Muhammad bá ní wọn ò dájúkọ ibìkan mọ́ ibìkan ló kù tí òun dájúkọ kí n ti yín bẹ́ èwo láriwo tí kí ó padà sẹ́sẹ́ àwọn bàbá tí òun ló sọ fún yín òun fẹ́ padà sẹ́sẹ́ àwọn bàbá ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ní kulli wajhatun huwa muwalliha ọlọ́ni kálukú ló ní tiẹ̀ kálukú ní ti tiẹ̀ ibẹ̀ wọ̀ ẹ́ mùsùlùmí kọ́kọ́ mọ̀ fẹ́ sìn rẹ̀ òjò tẹ̀lé kan ìkólè wajhatun huwa muwalliha oníkálukú ló ní ti ń ṣe má jẹ́ kí ntí wọ́ nígbàgbọ́ lé lórí má wà jẹ́ kó dàrú mọ́ ọ lọ́wọ́ délẹ́gùn kọ máa lè dúó tí tó yẹ kọ dúó tí ló gbàgbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ṣàṣìlú àyà báyìí náà ń bẹ́ gómi lọ́lọ́ al-Qur'an ọlọ́run ọba jẹ́ àmọ̀ sí ìran kọ̀ọ̀kan máa ní lánàá sí ẹ̀ Yahudi ní lánàá sí wọn Nasara ní lánàá sí lánàá ìwé ìròyìn the punch wọ́n gbé ròyìn kan jáde lánàá punch kan náà tẹ́ẹ̀ fi máa ń gbé ròyìn jáde a àwọn gbé jáde pé ìjọba ọ̀ṣun state ipe wọn kéde o àwọn tó máa ń bọ omi ọ̀ṣun àbí omi náà kọ́ odò ọ̀ṣun ọ̀ṣun tó máa ń bọ̀ ọ̀hún ọ̀ṣun kílẹ̀gbẹ́ ọ̀ṣun òṣogbo kọ́ ọ̀ṣun odò ọ̀ṣun lámọ̀tọ́ mọ́ ń pè àbílẹ̀ odò ọ̀ṣun òṣogbo náà mọ́ ń pè ọ̀ṣun òṣogbo náà náà fẹ́ kó pọ̀ tọ́ àwọn afẹ́ bọ omi o wọ́n bá sì ti lọ bẹ̀ ó níbi tí ń lọ mi ọ̀rọ̀ yóò kò kàn wá gbọ́ fẹ́ sábà tí wọ́n fẹ́ bọ́ bá wọn gbogbo wọn gbogbo bí sábà wà nínú ayé náà ti mọ̀ ń kóra wọn wá wọ́n bá dé bẹ́ẹ̀ tó ti ṣe gbogbo tí wọ́n ṣe náà ti ṣe gbogbo ẹbọ wọn tó ti gbogbo ètùtù tó ti gbogbo tọ́nù pa wọn ṣe tán wọ́n wà máa bu omi ọ̀ṣun wọ́n máa ṣe kí nù kó bù mọ́ wọ́n bá bù mọ́ tán wọ́n tún wá bu díẹ̀ nú ẹ̀ wọ́n bu lọ sí ilé wọn tọ̀ mo rò pé Ọ̀ṣun state government àwọn bá gbé kéde jáde meanwhile ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá náà lábẹ́ nílùú Òṣogbo ní dáwọ́rọ̀tì Imam Malik sáàdì sami ẹ̀há lábẹ́ àkóso fòsítàtì Sheikh Dr. Fáàtì Dọ̀rọ̀dẹ́nì Imam Hamidullah nígbà táwọn abẹ́ ń dáwọ́rọ̀ lóṣogbo bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ẹnìkan fẹ́ nú àwọn ilé tó nu àwọn kọ̀mìtì àwọn bí àwọn ẹsẹ̀ àwọn wọléwọlé làwọn ọmọ ń pa gbogbo inú nǹkan báwọn ọ̀sùn òṣogbo ń bọ̀ lọ́nà ìgbésẹ̀sì mọ́ gbó omi ọ̀sùn yìí ó ti ní pọ́blẹ́mù ẹ̀ẹ́n ló ṣẹlẹ̀ ah pé ibì kan ń bẹ tí wọ́n ti ń wa gold tọ́tù state government náà sì mọ̀ àwọn kẹ́míkà kan fi ń fọ gold yìí gbogbo ẹ̀ ó ti papọ̀ mọ́ omi pẹ́sọ omi yẹn ti wà contaminated ó ti léwu fún àlàáfíà ọmọnìyàn pé tó dáa nígbà wọ̀nyẹn máa mú ẹni omi odò ní gbogbo ọ̀sùn yìí kí ẹnìkan kan máa mú mọ́ ó ní ẹ̀rẹ́ bí ẹ̀yìn náà tẹ́ jà níbi ètò rẹ̀ ẹ̀yìn òjì sọ̀rọ̀ ó ní àwọn ń gbé kiri jáde wá wúyọ gbọ́nà ní ah, nígbà tí ó wà di lánàá lóòótọ́ ìbáni méjì nínú lórí pọ́jù state government tí ó wọ́n ti káwọn èèyàn kan wọ́n mu omi odò Ọ̀ṣun fáwọn advice àwọn tó fẹ́ bọ̀ Ọ̀ṣun wà fún tábìlì tẹ́lẹ̀ o kíníkan kíníkan ìgbà àgbo fún màdá gbogbo ẹ̀tọ́ àtúgbọ́ àbí bá lọ rí comment section <laughs> àwọn èèyàn ó <laughs> sọ nǹkan kan ó sọ̀rọ̀ ló ń bá ní kílẹ̀ ní ni o a ní kó àrùn ni o èmi ó mu omi ìtọ̀ <laughs> èmi ó omi ó ní ẹ wá sì lọ mọ́kà tẹ ẹ dé sí ẹ̀yìn mọ́ gbómi jẹ́mjẹ́m bọ̀ ẹ mú lọ́hùn lámúyó ẹ wá sì tún padà dé ilẹ̀ yìí náà ó lẹ́tù máa pín fún ara yín ẹ̀sọ́ ẹ káwọn mọ́ mu omi tí wà á mú ni kò bá jẹ́ pé a kú á fi kí ni a mú kọlọ káàdì darí onímọ̀ ní tó pé omi jẹ́mjẹ́m táwa mùsùlùmí mu gbogbo alámọ̀tán rẹ̀ àbámọ̀tán rẹ̀ ní owó alámọ̀ pé omi mírèkù ni gbogbo ayé ló sì máa gbómi ní ti wá tọba omi ọ̀ṣun ẹ̀yìn náà mọ̀ pé odò tí gbogbo ìgbàgbà bẹ̀ náà ní ẹ̀ka dédé sọ di odò tẹ̀ ń bọ ní ẹ̀dẹ́lé ayé bá ní omi jẹ́mjẹ́mù táwà ń mú kẹ́míkà kankan kò lè débẹ̀ bí ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala alápàdé tẹ̀rẹ̀ dé náà àwa sì ti mú látà ìmọ̀ yí ọdún àgbègbè lọ́dọ̀ ọlọ́run abọ́tàbẹ́ mú bí ní pé olódù ọ̀ṣun tó ń tí ń tìjọba wí yìí mo ti gbé ìjọba gọọmenti ṣe pariwo tó yìí pé omi yìí ti léwu o ẹ ṣọ́ra o ó lè kó ó lè fa àrùn o ó lè fa gbọ́n o ó lè fa wo ẹni tó ní bìlíìbù kí ló sì dúró lórí ọlọ́run ò bá kú bẹ́ẹ̀ wọ́n ṣe kí ni wọ́n mo ṣe láì mùsùlùmí náà mọ́ mu dẹ́mdẹ́mù níbẹ̀lẹ̀ ti wá rí mùsùlùmí ti wá àwọn ọmọ wa compromise wá débi ọ̀rọ̀ ẹ̀sìn wa meanwhile òdodo ní táwa gbé dání ní ìjọba gbé omi ọ̀ṣun àtomi zemzem sẹ́gbẹ̀ẹ́ ara wọn ní ìjọba kò ṣé a ti compare síra wọn a máa ní káwọn yẹn máa give testimony lórí omi méjèèjì káwọn bo ni òdodo wà nínú ẹ̀ tó mọ̀ bí kan náà tá a máa adúgbò lọ́dọ̀ ọlọ́run ní nàìjíríà yìí náà àwọn omi túnde ẹgbẹ̀ gbogbo àwọn ilé àwọn omi àfọwọ́gbílẹ̀ ni mọ́tọ́rù tó rọrùn Allah subhanahu wa ta'ala tó tó lómi zamzam ilé ìní òdodo ìdá likulli wijhatun huwa muwalliha ó ní kálukú ló ti ní tiẹ̀ tó àwa mùsùlùmí ti lómi zamzam bẹ́ẹ̀ náà yóò ẹ̀fọ́ ẹ̀ẹ́ ọlọ́sùn láwọn lómi ọ̀ṣun oníbẹ̀ta lọ́kan náà lóhun lómi today tí ọ̀pọ̀ ní kálukú ó di nǹkan rẹ̀ mú ìwọ mùsùlùmí máa ràn jú mọ́ tí wọ́n mọ́ ìdọ́lọ́run wọn bá gbé fàwà òdodo ní tó bí ẹ́ ẹni bá mọ ìṣẹ́ Zemzem subhanallah nínú tí yóò mú ní òkúnkúndùn lọ́lọ́ bá ní kí yẹn ṣe mistéèkì dérú bẹ́ẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam anábì ni anábì ni máa Zemzem bí máa ṣúrí bàdà Ma ùjẹ́mjẹ́m lè máa ṣúrí bàlá alẹ́bí ló ní jẹ́mjẹ́m tẹ́ ń wó ohun in tó bá torí ẹ̀ mú náà ní ọmọ ṣiṣẹ́ fún ẹni bá ní àìsàn tó bá pé tó wá fi mú ọlọ́run àìsàn yìí fẹ́ wò ní sọmẹ́ bí ìzìnlá tí máa nìrẹ́ bá dúwà láyé ọ́ ìwòsàn nígbà lọ ọmọ Ramadan èmi àtẹ́rù ọlọ́wọ́ bá kọ́wájọ́ rìn àwa wà ní haromi ìmọ̀ bóyá fẹ́ ìrántí tá a sáfẹ́ ṣe àtúmọ̀bọ̀ wálé náà ni o ìgbà wa débẹ̀ adébi omi jẹ́mjẹ́m ààrẹmọ̀ mú mi ibi a ti mú lẹ́dẹ̀kan bá mú mi ó bá dà sórí ó bá dà sórí èmi wá ní àmọ́ jẹ́mjẹ́m lè máa ṣú ìbára omi jẹ́mjẹ́m wọ́n ní káàkiri pé tàbá mú fún wọ́n ní àfáà ti dára ní ká mọ́ fi parí àyẹ́mọ́ fi pa orí náà wọ́n fi kọ́ kò yẹ wí nǹkan kan mo ní irọ́ ní ní kéyìn òun mọ́ dà sórí èmi tọ̀tún bẹ́ẹ̀ ṣe àlàyé ní ìwà à mo ló fẹ́ tako ní à mo fẹ́ mú fún yín ní ẹ̀rí kan ní àsílẹ̀ ní ọ̀hún èmi táwọn fi èyí ti sáfà ní ibi ẹ̀rí ó wá ní òun wá múra lọ́dún kan ẹni tí ń wú ìlú àbá náà bóyá Lagos Island lóra ìpínlẹ̀ wà tí ìbá gbàgbé á lọ́dún náà táwọn wá wá sọ́rọ́ mọ́rọ́ pé àwọn àtẹnì kan wá jọ gbé èyí tí ìwé ọmọ lárúbáwá kọ́ ọgbọ́n tí mo lẹ́nu náà gbé gbóyún ló ń gbé àdúgbò àwọn ọlọ́pàá ọlọ́pàá àdúgbò wọn lẹ́nu ti wá ọlọ́pàá ta ní àrẹ́sì yẹn yóò ní ẹ̀sán àrẹ́sì láti gbọ́ ọmọ tó ti pa ọ́ gba lọ́ọ̀kì kan ọ̀ ara yóò lè gbé ó sì ṣe rọrùn fáwọn náà ọlọ́mọ jùmọ̀ já ẹ̀sà bí ọlọ́wọ́ gbà fún kálukú wa náà ẹni ẹ̀rá ní lọ́dún náà ẹnìkan wá wá pípẹ́ nìyẹn àwọn ọmọ ohun tó ṣe bí kòkòrò ní káwọn pè ní o bí àrùn ní o but agbárí rẹ̀ báyìí ó ti dẹ̀ra gbogbo yẹ̀ báyìí ni o ìgbé yìí irun inú ti kọ́kọ́ kó mẹ́rin pé ó ti wá jẹ́ra pé èyàn ò gbọ́dọ̀ fojú rí báyìí àti kòrìyà wà sínú lẹ́nu pé ó dé lẹ́bù jàdí àdáàmọ́ ah, lọ mọ́ká àdáàmọ́ lọ ọlọ́run kó gbà sí gbogbo wa náà lọ́rọ̀ àwọn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó lè jẹ́ ìmẹ́rin lẹ́wà ní yàrá kan èyí mẹ́ta ẹlùwà nínú yàrá kan sọ irú bẹ́ẹ̀ dìjẹ́ ibi mọ́ sún àwọn bóńgò tí àwọn míì rí lànà yòó irú ẹ̀ làdí mọ́ sún náà bẹ́ẹ̀ di ọmọléwèé àwọn mẹ́rin náà wá pín sínú yàrá wọ́n ní gbogbo àwọn ẹ̀sẹ̀ pín sínú yàrá lẹ́yìn ìjọ àkọ́kọ́ tán ti sùn pẹ̀lẹ́ni náà wọ́n tó kò nu rúùmù fẹ́ni náà ah àwọn òrùpá àwọn ẹgbẹ́ nìyí ìtìní yẹn jẹrà ó ti rí bàtàbàtà pẹ̀lú náà ti wá mọ́ onípe problem tó ti ń gbé bọ̀ láti ọ̀tí lé ní ọdún ti wá mọ̀ tó ń táwọn ẹgbẹ́ sá fún un pé àwọn wa bóyá padà wá sí mọ́sálásí Mọ̀dínà ní mọ́sálásí Ànábì sallallahu alaihi wasallam ẹnìkan sá pàdé wá rí kẹ́ni ẹ̀nà fẹ́ máa lọ wá pé àfà àtẹ́kẹ́ dúró kí ni ṣètò ìbò lè mi ti rí ẹ̀bẹ́ mọ̀ pé n tí mo torí ẹ̀ wá sí ibi náà nù lọ ẹ̀ka mọ̀ sá fún àmì ìmọ̀ náà tó nínú àdúrà àmọ́ mo gbọ́ kinní kan torí ẹ̀ mo ṣe wá bí mo rí kó omi tẹ́rí tí mò ń fọ́ sí omi dẹ́mdẹ́m tí bá ti pọn láti mọ́ṣáláṣí omi dẹ́mdẹ́m bá ti dénú haram bá àti haram mọ́kí àti haram mọ́ṣáláṣí ànábì àti haram ní mọ́ká wọ́n ti kọ́ àwọn kúlà kankalẹ̀ báyìí wọ́n kàn bọ́ mi ọmọ tẹ́ni ọmọ bu omi ọmọ ọmọ kò sí wàhálà àbúrò kóra tí wọ́n ti abéèkì fún wa péèkì kọ́ kóòdù wà níwà bẹ́ẹ̀ yìí tí èsè kóòdù wà bẹ́ẹ̀ wọ́n ní sọ̀bẹ̀ lówó ti pọ́n owó ti rọ́ sínú kíní kan náà ní kíní tá a mọ́ rà tá a olóòtú bá ti rọ́sílẹ̀ báyìí ó lọ́wọ́ agbélélé ó lọ́wọ́ wọ́n sórí nítorí kó gbọ́ wọn ní omi jẹ́mjẹ́m èyí tí èèyàn bá ilé lò fún yóò ni ó ṣiṣẹ́ ẹ bá ń fi sínú àdúrà ìgbàdọ́ ọlọ́run gbàdúrà yín ọlọ́run bá kó mẹ́ ẹ má gbàgbé tọrọ ìdí ń bọ̀ ọjọ́ ìgbẹ́ni wẹ́ fún ìdílé sí pé ó ṣe bí mo takun pé yóò dá sí orí mi ó ní báwọn ti lọ lọ láti gbà ẹ báyìí gbogbo àwọn àwọn tó ti kúrò nínú irú mu rẹ̀ ọ̀sá àgbọ̀dọ̀ rẹ̀ òun nìkan ló ṣàkóso ń dágbé bẹ́ẹ̀ sì ni tẹ́bá ti lọ ní gúúpù báwọn ẹjọ́ mọ́ rẹ̀ pọ̀ náà ni ìyẹn ni pé àwọn ìrìn ẹfẹ́ kú mọ́ká ẹlọ mọ̀dínà ẹfẹ́ kú mọ̀dínà ẹlọ hòtẹ́ẹ̀lì àmìn ẹlọ airport ẹlọ ilé kankan àwọn ẹ̀lùbá àwọn ọmọ àpáyé pọ̀ sódó wà ti pọ́n fẹ́ kú mọ̀dínà wọ́n fẹ́ mọ́ ọlọ mọ́ká ẹni yẹn ìjọ náà lọ́dún tó wá rí padà pẹ́ẹ́lú ti dí báyìí ẹ́ onímọ̀ ò tí ì súnmọ́ wọn ìgbà wọn wá wọ inú mọ́tò bọ́ọ̀sì lábálábá ìbí àwọn luxurious bus ní ma ń gbé wọn ní ma ń gbé wọn bẹ̀ àwọn mọ́tò fi ìpínlẹ̀ wa ọ̀tí tí àwọn ní gúrùpù mọ́ sábà wà ní. ìgbà wa wọnú mọ́tò ìbọ̀dí sẹ́sù tán nínú àwọn tó wájọ gbé rúùmù tán sá fún bóyá kan wà bí ọwọ́ ẹ̀yìn ẹ̀ ní wà wájú à ó wá yẹn ẹ̀wà òun gẹ́gẹ́ tí ń ṣẹlẹ̀ o ó ṣà ń wo ó ń wo orí tó jẹrà tó bó ṣe ń yà àbórí ọkùnrin kọ́ yìí kò wá mẹ́jú òbí torí pé àwọn yòókù ti wà lọ́wọ́ ọjà wà mẹ́ ìgbọ́n wá dé mọ́kà tó dó tẹ́lì báyìí wọ́n bá tún lọ pé wọ́n papọ̀ ìgbà táwọn tó kù wá fẹ́ mọ́ ṣe bá kẹ́ ó o bá ṣe ń bọ̀ lọ́nà ní àti pín lọ́dún orí rẹ̀ ti ń gbẹ̀rù orí rẹ̀ ó ti ń gbẹ̀rù ẹ̀ẹ́ ìgbọ́n ṣe wọ́n lúmú lóòótọ́ ó gbọ́n kí wọ́n kọ́ tágẹ̀ orí ọkùnrin yẹn wọ́n ní òkú òní ọmọra àjọ náà torí yẹn ti gbẹ̀dé lẹ́bù pé ẹni bá rí ó mọ̀ pé kó kàn mọ́ sí ipá àbíkí ìwà mọ̀ pé kó mọ́ sí ipá lókù tó bá sí ìpàdán tí lókù yẹn jọmọ́ oríṣi gbé oríṣi lálàáfíà jẹ kí ló ń lò sí mọ́ òzẹ́mìjẹ́ ọlọ́run ló mọ iye tó ti lò tó ti ọgbọ́n lò nílẹ̀ yìí kó tó gbéra kó nílé ọlọ́run ló mọ iye tó ti lò ẹ̀wá hajj àkọ́kọ́ wọn tí wọ́n kọ́kọ́ lọ wọ́n mú omi zẹ́mzẹ́mì débi tí àwọn àfáwà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó mọ́ fi ń tájẹ́tì ní ọ̀rọ̀ ìmọ̀ ẹjọ́ tí al-Hafiz ibn Hajar al-Asqalani alayhi rahmatullah tí ọkọ̀ lọ umra bí hajj sí ni Allahu a'lam wọ́n wá mú omi zẹ́mzẹ́mì wọ́n dúpẹ́ ọlọ́run fẹ́ ní ìmọ̀ tí ó pọ̀ wọ́n wá ní ìmọ̀ wúrà náà ibn Hajar ọ̀hún táwọn àfáà bá fẹ́ ròyìn rẹ̀ nísìnyí tẹ́mọ́tọ́mọ́ pè ọgbọ̀ abati nìsá Lidna misra àwọn obìnrin ayé ti yarí aláwò ní bírú ibùdó àjáde fún wa mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ó dàbí ti ẹ̀ afẹ́ ẹ̀mọ́ ìdùnmọ́ lẹ́yìn rẹ̀ Ibn Hajar al-Asqalani alayhi rahmatullah andi ibn Hajar lẹ́yìn ọdún tó wá ṣe kiri ìdó náà wá rí rẹ̀ ìjẹ́ ọdún ìkọjá ọdún kejì bí kọjá ọdún kẹta bí kọjá ó ẹ̀yìn ogún ọdún tó torí ájì mi lọ ọlọ́mọ sí inú ẹ̀fẹ́ mi ò èmi rẹ̀ lọ yìí ń bọ̀ yìí ò ẹ bá sàbí ọ ààyè èmi ájì ológun ọdún ọdún kí ájẹ èyí tí ń bọ̀ lọ́dún kí ń bọ̀ yìí náà mo fẹ́ lọ sàbí ọ torí bẹ́ẹ̀ òun ìgbọ́dọ̀ délé àti kó mọ́ ògùnyẹ̀ láti wọn lọ ọ̀kàtà ni bẹ́ẹ̀ lọ́lọ́mọ kéwà bá bá ibi tí ò yẹ kéèyàn máa jìnà sí ni ibùta muslim ẹgẹ́ bí mùsùlùmí lẹ́ẹ̀kan lọ́dún kékeré tí wọ́n lọ rẹ̀ ẹni tó bá débi òun mọ̀sùnmọ̀ táwọn wí pé kìí ṣe ní mo lọ mo ti wá gba bí tó ẹ bá rí jáde kẹ́kọ̀ọ́ ṣẹnu yàn sí bí jẹ ẹ̀yà kaná lára ẹ̀yà mo ti ti lọ yín òun náà títí wá ní ẹ mọ̀ pé ìmọ̀ọ́nì ara rẹ̀ ni ò tó ìmọ̀ọ́nì bá ń bẹ lára bó ṣe bẹ lára ò níbi ẹnu sọ ọmọ ti lẹ̀ ẹ̀yà kan yìí òun náà ski alhafiz ibn hajar al ibn hajar al-asqalani alayhi rahmatullah ó bá tún padà sí mọ́ká jẹ́mjẹ́m yìí náà sọ̀rọ̀ jẹ́mjẹ́m yìí ló tún wá tún fi ń tágẹ́ẹ̀tì pé a ah, àfá báyìí báyìí ọlọ́run mo fẹ́ tó mo sì fẹ́ jù lọ jẹ́mọ́ ọlọ́run mọ́ gbà fún ọlọ́run sì kí láti ilé ọmọ ọlọ́run gbà á tí wá wá ta ní àwọn ẹlòmíì náà wọ́n mọ̀ dárú tó jọ bẹ́ẹ̀ lẹ́ lọ́wọ́ ara tiwọn wọ́n máa fi ọwọ́ ṣe ní kíní lọ́wọ́ ara wọn àmọ́ ẹ máa gbé ẹ máa lọ́wọ́ gbogbo dọ́tàwọn èèyàn bá ń gbé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ kalẹ̀ èyí tí Islam wá yẹn ti mọ̀ fún eléyìí òdodo eléyìí eléyìí artificial eléyìí just of patience láìpẹ́ yìí mo wo documentary kan documentary yẹn láti ṣe ti pẹ́ o èmi jẹ́sẹ̀ rí wo ni èdè bí ọjọ́ oṣù àbọ́jọ́ lọ ìgbélẹ́yìn mo dé yìí náà wọ́n ń ka àwọn ààyè mẹ́wàá ààyè mélòó ààyè mẹ́wàá àwọn ààyè mẹ́wàá tó ṣe pé pléènì ò gbọ́dọ̀ kọjá ń bẹ̀ débi tí yóò sọ pé òun fẹ́ balẹ̀ ń bẹ̀ ẹ̀rọ àwọn ààyè òní pléènì ò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ fò lórí ibẹ̀ débi tí yóò sọ pé òun wà sọ bẹ̀ ní tó wọ́n ti bà ìgbà tí wọ́n kọ́kọ́ mú àyà kọ́kọ́ tí pléènì ò gbọ́dọ̀ gborí ẹ̀ kọjá wá dárúkọ alìkáàbásùn alìmọ̀ṣàrọ̀fà wọ́n sì sàlàyé kí ló fà tó fi rí bẹ́ẹ̀ nígbà wọ́n sàlàyé àwọn oníṣáyẹ̀nsì náà tẹnubọ́ àwọn náà rọgbọ́dá àti àdígbẹ́sẹ̀ tẹ̀rọ wọ́n gbà pé bó ti ẹ torí kìnnìkan kìnnìkan òun ló wà ní sẹ́ńtà wọlé ayé torí páàrin ilé ayé ni torí kìnnìkan kìnnìkan gbogbo torí torí torí wọ́n ṣàfihàn rẹ̀ pé ó kú ò látọwọ́dọ̀ ọmọ ànẹ́bí adámọ́ bá a ṣe bá a dùn. ìgbà wọn apáyẹ àwọn ni ẹ naturally ló wà pé nature ló gbé lẹ́bẹ̀ẹ́ láńkì ní jẹ́ nature ta ló naturalize ní tẹ́ pé ní nature jẹ́ tó wọ́n pé nature ẹni tó líle mọ́sí ìwà ta ló ní àwà táì nígbà wá dárúkọ alkaaba tán àwọn abẹ́ sọ àwọn àyè míì náà tó nírù dájọ́ báyìí láwọn àyè tó ṣe pé Eh, plane ò gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ nígbà wọn máa dárúkọ wọn gbogbo ìkànnà ní UK ìkànnà wà ní US ìkànnà ní kékeré California ìkànnà ní kékeré kékeré ìgbà wọn máa ka gbogbo ẹ àwọn èèyàn náà fọwọ́ ara wọn gbé yìí kalẹ̀ bí ìgbà tíjọba ń ṣòfin pé kíní kan báyìí kíní kan báyìí wá kíní kan wa padà oníkálukú náà àwọn náà gbé jù wọ́n lẹ̀ pé òkè ẹ̀yìn mùsùlùmí kan máa ní eh, kàábà kan plane gbọ́dọ̀ gbà rẹ̀ níbi náà ní United States of America kàábà I mean plane gbọ́dọ̀ gbà báyìí kọjá ẹ̀yin lẹ fọwọ́ ara yín ṣòfin òfin lẹ́ṣẹ́ sáyẹ́ǹsì kankan ò rí púrùbù lébẹ̀ àmọ́ ti kàábà bọ́ ló ti rí jẹ̀mọ́ wà fàákàrà Allah subhanahu wa ta'ala gbọ́ wá wílé fún wa pé wàlíkúnlé wijhatun huwa muwalliha. wàlíkúnlé wijhatun huwa muwalliha. ọwọ́ gba mùsùlùmí ní mọ̀ràn pé. ọlọ́láyìn mùsùlùmí bá sabiqul khairat. sẹ́ni tó ní kálukú bá ti ṣe jẹ́ ìgbà sẹ́yìn wẹ̀ dìímú o. ẹnu gbáwájú bẹ́ẹ̀ kíbla ta ni ẹ máa dájú kọ ẹ máa wọ́n wí gbogbo wíkú àwọn náà níbi ìdájú tí wọ́n fi gbé rọ́ ni ọwọ́ ara wọn náà fi gbé ilẹ̀ ibi adé ilẹ̀ sẹ́yìn ohun ẹmọ sí kí ni ẹ̀dájúkọ bẹ̀ fastabiqul khairat fastabiqul khairat fastabiqul khairat gbogbo tí wọ́n jẹ́ dáadáa ó wà ọ̀rọ̀ yìí gbogbo tí Islam bá ti wá mú wá jẹ̀mọ́ ọ̀láì dáadáa nù anything tí Islam bá wá pàṣẹ rẹ̀ ẹ̀dá pọ̀já mọ̀ gbáwájú bẹ́ẹ̀ gbogbo àwọn tọ́nà àti wọ̀nyí náà ìwọ má ti sáré ìdí múrṣẹ́ ọ̀wọ́n abúlé abbas ọ̀wọ́n ẹ̀yà wọn náà wà ọlọ́pàá wà dubai pọ́mọ gbogbo ìjọ bá ti ṣe kí nípa ààrẹ ṣẹ àfi kí lọ jẹ́ polisi sí bí wọ́n lè mọ́ àwọn èèyàn rẹ̀ ẹ̀sìn wà ní gan bó wá sí wá síbi ìwọ́n lè mọ́ wá ti sùn wọ́n lọ́kẹ̀ ọ̀ àkàn ní ìkántà bí wọ́n lọ́wọ́ bọ́ọ̀dù wẹ́ ìkántà tó hàn wọ́n lọ <laughs> ọlọ́pàá ló sùn ń gbọ́ ọlọ́pàá ọlọ́pàá wọ́n jẹ́ ọlọ́pàá ló tó wá jẹ́ pọ̀ gan ní àtúnṣe wáyé o ala kulli hal olùwárí máa sẹ́bi kó ní kọ́ ìrọ̀ ti gbé sílẹ̀ fẹ́yìn dáadáa nu ẹ̀yin ẹ̀ gbáwájú bẹ́ẹ̀ ẹ wá bò ní òṣèlú قال الله سبحانه وتعالى أينما تكونوا يأتي بكم الله جميعا أينما تكونوا يأتي بكم الله جميعا أنا رجال لقوة أينما تكونوا إبي كبي تبهوى إبي كبي تبهوى يأتي بكم الله جميعا gbogbo yín pátá lọ́wọ́ bó gbèlìdè lápapọ̀ láì ní ẹnìkankan lẹ̀ yá ti ní kòmọ̀lọ́wọ́ gbogbo yín láì ní yọ lẹ̀ ááyà yìí ó mú mi rántí ìṣẹ̀lẹ̀ kan ááyà ìjẹ́ rántí gé mọ́ pé anábùwà Muhammad sallallahu alaihi wasallam ló sọ́tàn arákùnrin náà fún wa nínú àwọn èèyàn tó ti wálé ayé rí lẹ́yìn náà wa ọlọ́pàá ọlọ́pàá police èyí o tó wọ́ búlù tó ń gbẹ̀yìn òun náà ni ṣàolé ní jẹ́ ṣàolé òkè onáà pẹ̀ ṣàolé ìjẹta tí <laughs> wọ́n já jàdìsáàjì ń gbọ́ ní ṣàolé lọ jẹ́ ọwọ́ ẹgbẹ́gbẹ́gbẹ́gbẹ́ rẹ̀ kọ̀tọ́ bí ilẹ̀ gbẹ́mọ̀

ọlọ́kùnrin kan ti wáyé àdéhùn ìgbẹ́nu sahih bukhari ọwọ́ sahih ìgbàgbé ìgbẹ́nu bukhari kí ló dúró sahih. an annabuwa muhammad sallallahu alaihi wasallam wọn ní ọkùnrin ọlọ́wọ́ bá dá ní olówó ọlọ́rọ̀ ó tó wá fi ọmọ ìdí òkè rẹ̀ dáadáa ó bímọ náà ó sì lówó náà yau ma zo aya ta cikin shi ne aina ma ta kuno ya asibikum Allah jami'a ibikíbi tó ní kálukú bá kú sí ọ̀rọ̀ gbogbo yìí ní gbé dìde o ẹ̀yin mùsùlùmí kẹ tó tiẹ̀ sí ẹni kẹ́kọ̀ọ́ ò ní escape bí wàá bí escape mọ́tò lọ́wọ́ kò sí bó ṣe lẹ́sẹ̀ rẹ̀ ọlọ́kùnrin tọ́lọ́ ń gùn lógún tó gùn lọ́mọ tó pọ̀ yìí ìgbó de pé àsìkò kú rẹ̀ tó tó náà ṣe pé á ah, ààrẹ tó ṣe ní ìṣúná ṣe lè gbé báyìí ó bá ránṣẹ́ pé gbogbo àwọn ọmọ rẹ̀ lẹ́sẹ̀ kan náà gbogbo àwọn ọmọ ṣe pé kí wọ́n rí ìgbà táwọn ọmọ pé kí wọ́n rí àwọn aṣọ fún wọn pé ayé abẹ́ńkọ́nù tó lákọ̀ọ́ bí mo pè é. ayà abin kúntùlákùn ẹ́sẹ̀kéwù ó ní irú bàbá wo mo jẹ́ fún mi mo fẹ́ kẹ́ ẹ sọ́run bàbá tí mo jẹ́ àwọn ọmọ bá ní khayra ab ẹ̀gbọ́n ọ̀nà á ah, bàbá tó dáa téèyàn máa ń ní ní bàbá òní bàbá tó ṣe é ṣe fáàrí ní bàbá òní kí ni o òní bàbá tó tó ní bàbá tó ń dín ní. pẹ̀lú kó bá jẹ́ bàbá bú náà wọn ní ọ́ṣọ́ bàbá wọn náà ló fi àwọn àdúrà tó ń bẹ àdúrà tí ó gbà mọ́ ni ọlọ́run dàpọ̀ jẹ́kúnjẹ́ pé ìyá rẹ ló bí wa o bí ìyá rẹ bá jẹ́ ìyá wú ọyá àgbẹ̀rẹ̀ ọkọlọ́ ṣe ní ẹ̀mí torí ẹ lòmí ò lè tún mọ́. bàbá ìyá ọmọ wa dáhùn pé bàbá rẹ lẹ́jẹ́ ọ̀tọ̀ tí wọ́n ti wá mọ̀ pé bàbá rẹ mo jẹ́ fún oyún gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yin mo jẹ́ bàbá rẹ̀ fún èmi ò jẹ́ lórí níwájú ọlọ́run kọ́lọ́hún ò jẹ́ ẹrù rẹ̀ níwájú ó ní mo sì mọ̀ pé hmm, tágbára ọlọ́run bá ilé ká mi ni àbíkọ́wọ́ rẹ̀ bá gbà mí lórí bí níkàápá lé mi lórí áà ah, yóò mọ́ fìyà jẹ mí o ìyá ni ó sì ní agbára yóò fìyà jẹ ohun ìyá wọ́n sì ní kíni ó lágbára kí lè wá bọ́ ní wíkóhùn lè wá bọ́ níbi ìyá ọlọ́run èèyàn mọ̀ mi ẹgbọ́ o ní tóun fẹ́ kẹ́ ẹ ti fóun lè fi bóun bá ti wá kú tán gbogbo yín lápapọ̀ láì yọ ẹnìkan kan lẹ́nu ẹ̀kọ́ra yín lọ kété tẹ ẹ bá ti rí i pé mo dákẹ́ báyìí ẹ má ti mẹ́ni méjì ẹ gbókù òun a bá gbókù òun tán ẹ dáná kan wá dáná sun òkú náà ó ní dáná sun títí títí tí òun fi ju yányán tóun bá tún wá jù ẹ tún wá mú òun kẹ lọ rí lọ òun bí ìgbà lọ ọ èlùbọ́ oúnjẹ bá tó wá lọ ń gbé èlùbọ́ tán ẹ wá gbé òun lọ àárín odò lásìkò tí atẹ́gùn bá ń fẹ́ ẹ wá mú eérú tí ẹ ti sọ̀hún yìí ẹ̀kàn gbẹnu sọ́nà bí ẹ̀fẹ́ díẹ̀ sí mẹ́ fú ẹ̀ kóun fẹ́ má tẹ́gùn kóun dà papọ̀ mọ́ omi odò ẹ bá tún rìn síwájú díẹ̀ ẹ tún bu díẹ̀ nínú eérú fúẹ̀ ẹ ṣàfẹ́ òun káàkiri sí orí odò kódà ọlọ́run ò ní lè lágbára àti lè kó òun jọ padà níbi tó yóò máa challenge o pé òṣèwà ṣe báyìí òṣèwà dára báyìí òṣèwà wùwà báyìí òṣèwà sọ báyìí ọlọ́run ò ní lè challenge o. ipò olóngbọ́lọ́wọ́ bá ti ń jẹun ó sọ lọ́wọ́ dẹni tí ò ní kápá ìjọba tí ò lágbára ó gbàgbé pé inú atẹ́gùn tán ní kán dàwó síta lónìí orí odò tán ní kán máa gbóhùn lọ ta lónìí iná tó jó òun tó sọ òun di tó ju ta lónìí òun lọ tán fi lọ òun tó fi dàbí ewu ta lónìí àwọn ọmọ rẹ̀ tí ń bá ṣe bí tí nìta ni wọ́n. gbogbo tí ń sọ lẹ́nu ní ọwọ́ ta ló sọ lé lórí kó tó máa sọ kí ní ìta ló ti mọ̀ pé yóò sọ bẹ́ẹ̀ ìgbà ó ti kó ṣe ogun ẹ̀tọ́ tó ti rò pé yẹ́s olóhun ti bọ́ sọ náà ni pé kún yá máa ìwọ náà padà ọkùnrin kẹrí gbogbo tátẹ́gùn ti gbé mi nínú eérú rẹ̀ pọ̀ odò pọ̀ tiẹ̀ eru ní kójọ padà eru kójọ padà eru yẹ de gungun o de gungun padà ẹran bọ sínú ẹ ẹran dé bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wọ tán ọlọ́wọ́n ọba sùhánù ló yá máa ó wá dúró padà fi hàn èmi tún lè lódìdí náà nù ọtí èsì ó tí lé mi ò ní ní kápá lórí tó máa dá máa ọ sínú farkon minta níbi ìwà àtàló ní pé makọ́fà tó ń minta a ìyọ́ lọ́n kò sí tó sọ méjì báyìí kọjá pé ìyá rẹ̀ náà ló dé ń bà ní èmi ò sì fẹ́ jẹ ìyá ìyá tí yìí fẹ́ jẹun ló mú mi ní káwọn ọmọ ó ṣe mí bẹ́ẹ̀ tó yíwọ́n pẹ́lẹ́sẹ̀ ní níwájú rẹ̀ ọlọ́nitọ̀ ipò wọn náà tẹ̀ mọ̀ pé mo máa ń fìyà jẹ́ yẹn o èyí wọn náà tó tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ òkè ráàpù méjì láti wọn náà sì tó wà lẹ́nu ọlọ́mọdé àti wọn máa jẹ́ náà. kí la kọ̀fẹ́ mú bẹ̀ dé pé àyìnà máa tẹ̀kú nù yá àti ibi kò mọ̀ wá àbújẹ̀mí ha. àyìnà máa tẹ̀kú nù yá ibi kò mọ̀ wá àbújẹ̀mí ha. àwọn èèyàn bá sábà bí ìdàgbàsókè rẹ̀ ẹjọ́ sá ẹni tó wá kú sínú odò tí ó wá tẹ́lì sínú odò ẹja wá jẹ gbogbo ẹ̀ ẹja wá gbé mẹ́tàkùn tá ń lẹja á lòdò àti jẹ́já gbé ní àtẹ́já tó gbé mi tá ń là àwọn méjèèjì ẹ olówó kàn ní kẹjọ ọmọ pọ̀ jáde náà ni ó ti pọ̀ ó ti tán àìmọ́ bọ́lọ́wọ́ ọba ti tó làwọn nǹkan míì bá a máa ń fọpọlọ sọ tí àwọn ọmọlọ́wọ́ ọba ti tó pé ọ̀rọ̀ tí ó dìjà àwùjọ òun náà láti ọ̀rọ̀ àjẹ́jọ́ ní ṣé àwọn àjẹ́ ò yàtọ̀ sí bí ẹgbà tí ń bẹ lọ́wọ́ tíṣà ò ètò bí ẹgbà ò ṣe láti gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ láti gbọ́dọ̀ mọ́ bẹ̀rù àjẹ́ ò ọlọ́run ọba ọba ńlá ni ó ọba kàfi lè gbọ́ yóò ṣe ká wò pé tíṣà ni ó kọ̀ǹtró ẹgbà ọgbọ́lọ́run ọba fi mọ kọ̀ǹtró àwọn ó bọ́ lọ́wọ́ bá wé ó bá ajẹ́ ó bá wà jẹ́ wé gba kó mọ́tọ́ ń pè lájẹ́ nì tó yẹ kó mọ́tọ́ ń pè lájẹ́ nì káwọn àjẹ́ déwẹ́ síwọ́ bí ẹ̀mí èjì kò ní ah, wọ́n ti tó mẹ́wàá bá wọ́n á bá ta ni. wọ́n á sọ sí ìwọ́gbọ́n òpọ́lọ́ dáhà náà sọ ní sọ̀rọ̀ pọ́lọ́ náà wá jẹ́ títà tí àjẹ́ ò bá kí ṣe ẹgbà ọlọ́run náà wá jẹ́ títà ní ọlọ́nà kọjá ẹgbẹ́ ìpè ní títà náà wọ́n lákàwọn èèyàn ò dáàmọ́ ọlọ́run ọba àyẹ́ ti tó mọ́ àwọn tí ò yẹ ká bẹ̀rù bá wá ń bẹ̀rù àwọn tí ò yẹ ká mọ gbọ́n torí ẹ̀ láwọn mọ ń ẹ̀ ìdí ò yẹ ká mọ jọjọ́ àti ẹ̀mọ ẹrú ti yẹ káwọn jọ bí tí ẹ̀ ká di ẹ̀mọ ẹrú tí wọn ẹ̀wà ordinary ìwọ aláǹtakùn lásán ẹ̀rù ìgbọ̀rọ̀ mórí kó lẹ́kùnlé wàhálà dé yóò aláǹtakùn wà kàfọ́ báyìí lẹ́yìn àtẹ̀bá sọ sí mistake yọ lára lọ́mọ́ fi jábọ́ bí wọ́n mọ́ ń padà gbé iṣẹ́ yìí rẹ̀ rúrùn mọ́ padà mọ́ fẹ́lẹ̀ ayé ti lọ. a máa ń bí wàhálà wàhálà kan kóra wọn sí nìfín àwọn kí ni wọn padà sí ìṣirò sínú gbèsè ayé wọn. lọ́mọ wa jábọ́ lẹ́yìn ìyá wọn mọ̀ ní pé ọmọ yìí ẹ ọkọ kú mọ lórí bí ẹ méje bọ́kọ́ jù mọ kú mọ lórí lẹ́nu torí pé tí lọ fọ́ ilẹ̀ mùsùlùmí ìwọ ló dára ẹ̀ tajarrad wa taharrar gbóòjọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tajarrad min makhafati ayé náà wà ayé jẹ́ni má bẹ̀rù àlùjẹ̀mú kan má bẹ̀rù ẹ̀ nìkan ọlọ́run ọba rẹ̀ ni ó gbé sípò alágbára sọ àìdọ́lọ́run ọba mọ̀ náà ló sọ ọkùnrin náà alọ́ ẹni tó dọ́lọ́run ọba mọ̀ ni kò ní ronú bẹ́ẹ̀ ibẹ̀ láwọn bá àti yọ sí ní kẹjáde ní ó tán ní pé alẹ́ ó gbúrò bìí jáhálì ìṣẹ́jú ń bẹ̀rẹ̀ pé ẹwọ ọkùnrin yìí nìsín dípé kọ́kọ́ ń wọ ọlọ́run kọ́lọ́run ò lè ní kápá láti kó òun jọ padà lásán kú fúrò nílọ́dọ̀ tóró ń ti ń wo kúdírà ọlọ́run kọ́lọ́run ò ní kúdọ́ ṣùgbọ́n torí pé aláìmọ̀kan ni àìmọ̀kan ló fi ronú àìmọ̀kan ni wá papọ̀ mọ́kó tó fẹ́ bẹ̀rù ọlọ́run èyí tá a ti wí àdéwọ̀ ọ̀daràn kọ́ amúra àdéwọ̀ ọ̀daràn rẹ ọba àtàrà rẹ wáyé ọlọ́run kọ́ náà mọ̀ tí mo bẹ̀rù kọ́ bá bí àjẹ́ ní nǹkan صالم الموت أينما تكونوا يأتي بكم الله جميعا أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير قال الله سبحانه وتعالى قل أينما تكونوا يأتي بكم الله جميعا gbogbo omi tí kálukú bá tán sí àti kálukú parí ayé rẹ̀ sí yá àti bí kò mọ̀ wá àbújá ní àná gbogbo yín pátá láì gbọ́ nìkan kan lẹ́ ọlọ́wọ́ wọn bó ta gbogbo yín padà wá ọlọ́wọ́ ṣe fíìmù ọlọ́wọ́ abẹ́ fagbára ẹ̀rin rẹ̀ lára wá ní inna Allaha ala kulli shay'in qadir inna Allaha ala kulli shay'in qadir dájúdájú Allah subhanahu wa ta'ala ala kulli shay'in lórí gbogbo nǹkan ló fi kàpá lórí kí ni gbogbo nǹkan lórí kápá ni lórí. inna Allaha ala kulli shay'in qadir àwọn àmẹ́lú a máa ń pe àkíyèsí kan láàrin ṣekúnlá àgbàmù Muhammad ibn Salih al-Uthaymeen rahimahullah nínú tafsiru wọn sí àyà yìí ìgbà wọn débi àyà yìí àwọn aṣọ gbólóhùn kan gbólóhùn yẹn ni pé bọ́lọ́wọ́ bá ti lo gbólóhùn yìí ní kákìbọ̀lọ́ àwọn èèyàn a máa ń sọ lárúbáwá kan tí ó lọ báyìí a máa ní inna Allaha ala ma yasha'u qadir sẹ́gbẹ́ ìtumọ̀ ìtàtún yìí ni pé inna Allaha ala kulli shay ọlọ́wọ́ ọba ní kàpá lórí gbogbo nǹkan tàbí àwọn èèyàn wá sọ lágbára ní pé inna Allaha dájúdájú Allah ala ma yasha'u qadir lórí tó bá fẹ́ ní kàpá lórí ṣùgbọ́n lóhùn yìí ní ká mọ̀mọ̀ lò mọ́ هذا كلام شيخ محمد بن صالح العثيمين رحمه الله èyí tá a fi máa lò yíò ká máa lò bá lùkùrá nílò wọ́n ní torí bàbá ti ń lo gbọ́nà inna Allaha ala ma yasha pé ajẹ́pẹ́ ìtọ́lọ̀ ń bá fẹ́ ṣe nìkan ló ní bàbá lórí à ń sọ nù pé tí ò bá fẹ́ yẹn ajẹ́pẹ́ kò ní àwọn akọ̀nìyàn gbọ́nà yìí tọ́ nígbà wá kọ̀ndẹ́mù rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni wá wá gbórímọ̀ láàrin àwọn àlùfáà àtàwọn àfáà jọ àtàwọn àfáà òde òní alàlámà tó mú bàtọ̀ àmìlẹ́ ìrọ̀ṣẹ́mọ̀lọ́ wọ́n ní síra àtàtà ń pè ní mu'jamul manahi al-lafziyya mu'jamul اللفظية فكنا كل معجم dictionary àwọn tíra tó máa fẹ́kọ́ ma wọ́n nù ráyì tó máa ní pé dictionary àwọn gbólóhùn tí kò fi bẹ́ẹ̀ dá kéèyàn mọ wí ó wà kúrò àwọn gbólóhùn bẹ́ẹ̀ àwọn gbólóhùn bẹ́ẹ̀ pọ̀ táwọn èèyàn máa ń sọ lẹ́nu ṣẹ́gun lágbára gan lọ́sí máa ń sọ èmi wà ń bẹ̀rẹ̀ bá lárúbáwá ẹ̀kọ́ yorùbá náà ní àwọn àwọn akọ àwọn ọmọ nínú ẹ̀ wá discuss ọ̀rọ̀ yìí náà àmọ́ àwọn tó wá máa wà láyé ní wa àlàlá ń ṣiṣẹ́ àlùsáàbù dr suleiman ruhail ní hamila allah fara'a musaddala al-khair wal-huda khutab àwọn náà discuss ọ̀rọ̀ yìí ọ̀gọ̀rọ̀ àwọn afá ni wọ́n discuss ṣùgbọ́n ìjẹ́gbólóhùn yìí ṣe é sàkó completely tẹ́gbẹ́ tàbá lọ tún torí pé wọ́n ní inna Allaha ala ma yasha qadir pé tó bá fẹ́ ló ní kápá lé lórí ẹ tàbá lọ ń wo bẹ́ẹ̀ nítorí kó ti túmọ̀ sí táyé pé kò lórí tí ò fẹ́ pé ń hùn àwọn aláfẹ́ mọ̀ọ́mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́kẹ́ kọ́ ló ṣe lọ. wọ́n dìbò lọ́nu ọ̀dọ́ ẹ̀rù gbólóhùn yìí a gbọ́dọ̀ yọ túmọ̀ yìí jáde mẹ́ nítorí tí ẹ̀ lè sọ lárúbá báyìí sùn ike inna Allaha ala ihya'il mawta qadir inna Allaha ala ihya'il mawta ìgbàgbàgbà ọlọ́run oníkàpá lórí kó yẹ àwọn òkú oníkàpá lórí kó lè gínú lórí àwọn òkú láàrísọ́ lárúwábẹ́ àbá àrísọ́ bẹ̀ àìwà abáàrí rẹ̀ pé inna Allaha ala ihya'il mawta ṣe ó takó inna Allaha ala imatatil ahya'i laqadir ṣó takó ó takó èyí ò ní wọ́n fi rìn lẹ́nu àsìkò yìí ọmọ èjì mọ́ ilẹ̀ ìlú bẹ̀rẹ̀ ẹ kọjú sáré ògiri ẹkúnlẹ̀ rẹ̀ kọjú sáré ògiri ẹ káwọn níbi gbogbo ẹni wá ti wọlé olè mọ̀ pé àwọn sanwó àtiwà rẹ̀ iná sọkọ́lọ̀ sọ pé àbí káwọn èèyàn máa sọ pé inna Allah ala ma yasha'u qadir kò túmọ̀ pé wọ́n ní àmọ́ wì mọ́ kò túmọ̀ pé kẹ́ni wọ́n ní àmọ́ wì pé kò túmọ̀ sí kó sọ pé ọlọ́run ò ní kápá lórí tí ò bá tí ò bá fẹ́rẹ̀ yíò dára pọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn amúpọ́ìtì ní ìwà yóò wá tóbi díẹ̀ àwọn pírikọ̀ kan mẹ ń pè wọ́n ní àlùmọ́rùsílà ìpín kan ni wọ́n lára àwọn ọmọ ìtẹ́sílà aláwọn náà wá ní àkídà yìí gẹ́gẹ́ inú àwọn kọ̀dàríyà àwọn ni wọ́n gbà pé mọ̀ṣípà mọ̀ṣípà ọlọ́run kò lọ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan lónú nǹkan táwọn wá gbà ní pé ntọ́lọ́wọ́ ọba ò bá ti fẹ́hùn ntọ́lọ́wọ́ ọba bá ṣe ní àrọ́mù kò fẹ́ níwá ìdí fẹ́hùn kò ní kápá ní lórí ìwọ́n tó bá ṣe ọtí fún ara rẹ̀ nígbà ntọ́lọ́wọ́ ọba àkàndóṣà ààrẹ a ń torí kó ti já kìdá òun ní bídá pé àwọn náà gbà pé inna Allaha ala ma yasha àwọn tó bá fẹ́ tí ó sì fẹ́ máa jẹ́ nǹkan tó jẹ́ pé ó ní òfin tó bá dé èyí ò nìkan làwọn gbà pọ́ ní ìtàpálẹ̀ lórí but ma lam yasha laysa alayhi qadira ìwọ̀n hada kalamu wajih wa ṣùgbọ́n àwọn àbáwá lọ mú alọ̀rí mú hadith kan wá ìtàn ní ìtàn áàkìrù man yakhruju minan nar áàkìrù man yakhruju minan nar hadith ní bẹ́ẹ̀ ní ṣáì muslim ọlọ́ ni èèyàn tó gbẹ̀yìn jù tí ó wọ jáde kó nu jahannam èèyàn tó jáde nínú kí ló fi jẹ́ lọ́yìn lọ́wọ́ lọ́hùn mùsàá lánàá tí wọ́n adíṣẹ́ pé nìkan ti ní kọ́ san owó tó fi ṣe jẹ́ lọ́yìn lọ́ jazakumullahu khairan. sọ́yì tó wá gbẹ̀yìn tó jáde nínú náà ni yóò ti ṣe wàhálà ṣe wàhálà yóò ti rálẹ̀ yóò ti ṣe gbogbo ẹlẹ̀ yóò ti ṣe gbogbo ẹ̀ yóò ti ṣe gbá yóò ti ṣàwó ẹni bí ó bá ti wá yá tó yà rọpọrọrọ tó rákòrò tó ṣe gbogbo á ti ṣe wàhálà gẹ́ tó bá bọ́ta wọ́n ni yóò wá bojú wẹ̀yìn báyìí tó bá yẹ bojú wẹ̀yìn yóò wá wo jahannam yóò wá rẹ̀ ah alhamdulillahi alladhi anqadhani mẹ́yìn a ọ̀pẹ́ ni fún ọlọ́run ọba tó ṣe pé ó kó mi yọ kúrò lọ́wọ́ wọ jahannam yìí hmm, iná ọlọ́mọ fi ṣàdánwò fún wa o ọlọ́mọ fi ṣàgbákò fún wa o ọlọ́mọ sì wá lọ́mọ náà o ọmọ àlìjẹ́nà nìkan náà kò ṣẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́mọ jẹ́ atọ́náwò ẹ̀ẹ́mọ́jẹ́ atọ́wò rárá ká mọ̀ mọ̀ bóòwù làwọn ọmọ náà ṣe ń fìlì ẹ̀ wọ́n nígbà tó bá jáde tán bẹ́ẹ̀ tó ti wá sọ pé òdúpẹ́ fọ́lọ́ tó ti bojú ẹ̀yìn tó ti rí bí náà ṣe lọ wọ́n ní tó bá rí síwájú díẹ̀ a wá rí ọlọ́ba ní kí igi kan wù dìde ń bẹ̀ igi yóò wù tí ó dìde tí ó jẹ́gi tútù tí ó tún wá lómi lẹ́gbẹ̀ẹ́ alọ́kùnrin yóò àdá ah, èrè ọlọ́run á ah, igi mò ń wò lọ́ọ̀kan yìí ẹmọ̀ ẹni tó ṣe ìjáde nù náà ti gbogbo ẹ̀ gbóná ìyá ọlọ́run ọ̀ṣìṣà ní náà igi tí ń wò lọ́ọ̀kan yìí ti ẹ̀ mú mi débẹ̀ ń bá mú mi débẹ̀ kí n ti ẹ̀ mi náà jẹ èso bẹ̀ ń bá jẹ èso kí n mú mi bẹ̀ èmi náà ti ẹ̀ tún lè fi rí sinmi báyìí tó ti máa rí fi mi ọkàn mi náà lè balẹ̀ ọlọ́dà kò sànú èmi náà ọlọ́run ni ẹ̀ẹ́ ẹni wà lọ́wọ́ ọlọ́run kódà tó bá ti ṣe léyìn fún mi ìní mi wọ́n lọ rí kíjì ní ọmọ wù ó yá àwọn náà mọ́ lọ́bẹ̀ tán yóò bá lọ́bẹ̀ yóò sì jẹ́ bí èso yóò ṣe gbogbo ẹ̀ yóò jẹun yóò mú bí igi ẹ̀ náà yóò anígbà tó bá ṣe bẹ́ẹ̀ tán ìjà tó wá padà sọ ní pé tó bá ṣe yẹn lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ẹ́ ah, eh, yọlọ́run òdìjọ ilé yìí meanwhile ó dẹ̀ ti sọ fọ́nà pé òun ò ní béèrè mímọ̀ nígbà tó béèrè náà lọ́wọ́ ọba náà sọ fún gbà náà kó tó pàṣọ wípé tá a bá fún ọ ní àǹfààní kan jílé ìsọ̀ ọ́tún padà tó béèrè mi wá ah, ọlọ́run ní béèrè yíò ẹ̀rí béèrè tán ó jẹ́ yíò tán tó mu tán tó ti ogun ẹ̀ a ní wá tún pẹ́ yóò kà tún wù ọ́ ni yóò tún ké igi míì tún ti wù mẹ́ igi míì yẹn èso orí rẹ̀ àti bó ti ṣe rí ó ti dáa ju ti àkọ́kọ́ lọ a ní yóò bá tún rí ọlọ́run ah, igi míì mo tún rí yìí eléyìí náà tún ṣe dáadáa ọlọ́run ti dákúnjẹ́ ní débẹ̀ ah ṣe bí ọlọ́sọ lẹ́ẹ̀kan pé ọ̀ní bèrè mí mọ́ ẹgbẹ́ ni mo sọ bí àmọ́ ilé iná tó ilé ṣe sùúrù àti ọ̀nà ọba ti wá di pé kò lè ṣe sùúrù lórí lórí mọ́ ọ̀kan rẹ̀ ò lè àti kó débẹ̀ òdàṣe ni àtúnṣe ní ìfọ́lá àti tí ya alé náà ti tó ó ti tó tọ̀ ó bá tún mú yóò jẹ yóò mú bẹ́ẹ̀ náà yóò ṣe gbogbo ẹnu tó náà máa dùn pé ẹ á àti nǹkan burúkú ní jáde náà so yóò wá mọ rí gbádùn àwọn nǹkan míì alúgbàtúgbà tó wá jẹ lẹ́kẹ̀ẹ́jì yìí tán igi ìkẹta míì tún wá wù ìyẹn wá jẹ́ tòsí bí ẹnu ọ̀nà àlùjànnà ìyẹn jẹ́ gi ẹlẹ́kẹta igi ẹlẹ́kẹta yìí náà ọba tún ó sì ti dé tó sí bó tó sí àlìjẹ́nà ẹnìbà tó bá súnmọ́ bí gí tó bá débẹ̀ tó bá débẹ̀ yóò jẹ́ tó bá jẹ́ tó mú tó ṣe gbogbo ẹ̀ tó gbádùn ara rẹ̀ tán yóò kàn mọ́ gbọ́ ohun àwọn ọmọ àlìjẹ́nà ni nínú ọgbà àlìjẹ́nà wọn ni yóò ṣètò yóò tún pàtì jù mara tí ó bá tún ní ọlọ́run mo tún dé o ẹ̀ kí ló tún ṣẹlẹ̀ àwọn tí ń gbóhùn ẹ̀ yìí àwọn tàjọ sílẹ̀ ayé náà rèé ọlọ́sàánú èmi náà jẹ́mi náà tún wọnú ọgbà yí gẹ́gẹ́ náà kí mọ̀ sí gbogbo ẹ tí gbogbo ẹ̀kan jọra wọn kó bá láti papọ̀ ṣe

ńgbọ̀ wá sáàtún ní kí n fún ọ yìí ṣé n fẹ́ kan dá ọ lọ́lá kan nìṣó ọlá tí mo fẹ́ dá ọ yìí in tó wọ́ ti sọ ọmọ bí ilé ayé ti rí ó sì ti wálé ayé báyé ti tóun àti ìlọ́pọ̀ orú ẹ̀ kí wá gbé fún ọ nìkan kó mọ jẹ́ sí ẹ ẹni tí ń jẹ èso lórí igi tí ń mu omi lákínní tí ń mu omi lẹ́ẹ̀kejì tí mú mi ní ẹ̀kẹta tó wá ló fẹ́ wọ́n dálìjẹ́ náà tọ́lọ̀ wá nínú ọlá tó fẹ́ dá ni pé ìndó gbogbo tí ń jáyé àti tó ju ọtọ́jú á jẹ́ ìlọ́po rẹ̀ bẹ́ẹ̀ òun fẹ́ ṣe kí ni òun fẹ́ fún tí ọmọ tọkùnrin ní padà wá wígbà tọ́lọ̀ bá ṣe lè irú ayé odidi ayé tá lórí ọlọ́run àti irú ẹ̀rí mi bí gẹ́gẹ́ ìlẹ́pọ̀ ayé méjì ẹwà gẹ́gẹ́ mi nìkan nǹkan wíhun gbogbo ọkọ̀ tó bá mọ̀ táwọn èèyàn bá ń gùn jù láyé lè ní ìbẹnu tọ́lọ̀ rẹ̀ fún jọ́nà ẹni pé gbogbo tẹ́ bá rò pé nǹkan gbádùn ayé pé ah ibi tí gbádùn ayé parí sí gbogbo ẹ̀ ní wà mẹ́ fún yóò wá jẹ́ ṣàmṣù irú ẹ̀ lọ́lẹ́ gbé bò nìkan ìgbà tí ó dáhùn wa ni ah ìyọlọ́run ah, ìyọlọ́run ya Rabb olúwa mi atastahzi'u wa anta rabbul alamin atastahzi'u minni wa anta rabbul alamin ah, ah, èrè ọlọ́run ọ̀tún ah, wá ń fi mí ṣe yẹ̀yẹ́ ní ìwọ̀sí lọ́ba tó dá gbogbo wa lójú ara tí ẹ wò pé ṣe mo torí á ní ẹmú mi wà lìjẹ́nà náà lè fi mí ṣe yẹ̀yẹ́ gbogbo tí ó tó ayé àti irú ẹ̀ mí ẹ̀bọ́n wo pé yóò sì wá jẹ́ tòun nìkan tóun tó wọ òṣìṣẹ́ ìjọmọ àlìjẹ́nà ọlọ́run Allah subhanahu wa ta'ala wa dá lóògùn à fi ọ́ ṣe yẹ̀yẹ́ bò á nígbà tó sọ̀rọ̀ yìí Abdullahi bin Mas'ud ìgbà tó narẹ́ ìtọ̀rọ̀ ifá wọn sáábé tẹ́lígbà tó débi àárín ìpọ́kùnrin ń sọ pé àtẹ̀sáàdì òmìnir wa ń tarọ̀ bọ̀lá alẹ́mí tọ́wọ́n máa fi ṣe ẹ̀yẹ́ ni bí wọ́n sì lọ bá gbogbo àgbáńláyé Abdullahi bin Mas'ud bá rẹ̀rìn wọ́n wá sọ báwọn tí ń tọ́ àwọn ọmọ kéwù rẹ̀ pé a ah, ṣe ẹ̀rí pé mo rẹ̀rìn ọ níbẹ̀ ni ṣe kò ní mọ́ yà ó ní jọ́tà nábì náà ń kọ wa ní kéwù yìí bá nábì náà ti rẹ̀ ńlá ìrìn olóònábì wá sọ báwọn pé èyí tó jẹ́ kó òun rẹ̀rìn àwọn bìrìbìrì ànábì ní máa tẹ́jì àti yá Rasulullah kí ló wá pa ọ́ kò rí kó sí ẹ̀yẹ ike tó ń pa òun lẹ́rìn ni ẹ̀rọ ah, ah, pé ẹni ó ti wo rẹ̀ pín ní ah, ẹmọ bí ṣe yẹ̀yẹ́ ni ẹmọ ó dàbí ẹni tó sọkún wá gbá yín wà ní ẹ̀dákun nílé tí gba ibi ìjì ni mo sùn ìrìbí kankan ó wá ń sọ pé wá ní ẹ̀ ẹ̀rọ adìka lọ ẹ wá mú lọ sí bọ́dí náà ẹni tó ti àà <laughs> ẹgbẹ́ àwọn táwọn wíwò ẹ wá mú dé bọ́dí náà tẹ́wà mú dé àwọn ilé tó bá ló tóbi jù lóbọ́ nílọ̀ wo lé yìí ilé tó kọ́ sórí lẹ́bí 2 acres táwọn ilé ẹgbẹ́ sórí lé yìí láti èrè lọ ìwọ̀ ló máa ní ṣe láàmà ní tẹ́bàjẹ́ ẹgbẹ́ mọ́ṣẹ́ àwọn ilé pàtàkì tẹ́bìrì pé mo ti wá sọ fún wa báyìí náà lè gbé mi wá rú torí pé gbàdé yẹn kú òru sì wá bíi yóò rí àrá kan wáyà yìí nígboro mọ̀lẹ́bí kó wá lóun lọ

agbára mi ká ntẹ́mi ọlọ́run bá ti bẹ́ẹ̀ ṣe agbára mi ṣe kí ni agbára mi ká wájú ṣáàlì ní gbogbo ìtàn yìí akànmọ́sọ̀ tán torí àwọn àǹfààní míì tí gbogbo ó mú mẹ́ wájú ṣáàlì ní gbólóhùn tó wá ń gbẹ̀yìn pé wàlàkínní àlà máa àṣà òkà rẹ̀ ìpè ààrẹ ọlọ́run ní kápá lórí tí mo bá fẹ́ ìbára àwọn méjì wá adẹ́pẹ́gbólóhùn yìí náà kìí ṣe kó burú tó bá wọn. wọ́n dáwọn afáà tí wọ́n takò ṣẹ́tù náà Muhammad bin sọ́lá lọ́wọ́ sẹ́yìn rahimahullah wọ́n ní àwọn irú àwọn so mọ́ nǹkankan pé ọlọ́run ọbọ̀ òtúlẹ̀ ẹni pé ó so mọ́ tọ́pù tó jàdéhùn fún ọkùnrin yẹn bí wà láyà kádẹ́ wà náà inú inú aya 29 ìyẹn náà àwọn alfáà tún fèsì lórí ẹ̀jẹ̀ Sheikh Muhammad bin Salih al-Uthaymeen rahimahullah lórí pé ma yasha'u tó wà mẹ́tẹ̀ wà wà ala jam'ihim idha yasha'u qabil aya 29 suratu shura aya 29 sam ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دار ربه وهو على جمعهم إذا يشاء أيوة. قدير وهو على جمعهم إذا يشاء قدير ọlọ́run ọba lórí kókó ọjọ́ yìí ń gbò bá fẹ́ bẹ́ẹ̀ qadir oníkàpàdé lórí níbẹ̀ náà wọ́n ní yàṣáù onáà ni but àwọn àfáwà fèsì pé yàṣáù ti bí náà

abiluwa imadayi wa karamihi ọlọmọta sàlékún àgbọ́yé oṣù fẹ́ ìpọ̀kan wa nínú suratul Maida àyà táwa ń ké bọ̀ gangan àwa ní àyà tí ó jọ gangan náà suratul Maida Quran chapter five àyà eighteen aláwọ̀ Allah subhanahu wa ta'ala ẹgbẹ́ táwọn bá bọ̀ ní pé wa likulli wijatun huwa muwalliha fastabiqul khayrat ọlọ́pàá Allah subhanahu wa ta'ala wá fún wa ní àyà mi náà ní Suratul Ma'idah àyà 48 àyà 48 ibẹ̀ ni gbọ́dọ̀ ní olúwa ni wa anzalna ilayka al-kitaba bil-haqqi musaddiqan lima bayna yadayhi min al-kitab. wa anzalna ilayka al-kitaba bil-haqqi musaddiqan lima bayna yadayhi. لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم olùwádìí anzalna ilayka alkitaba musaddiqan lima bayna yadayhi min alkitab ọlọ́run la sọ tíra kalẹ̀ fún kó wá máa kọ̀nfàmù àwọn tíra tó ti gbá wájú wa muhaiminan alayhi tó sì wá jẹ gàbálé wọn lórí fahkum bainahum bima anzala Allah tọ́bá dẹ́ ṣèdájọ́ láàrin wọn tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wọn ní kọ́ máa fi ṣèdájọ́ wàlá tàbẹ̀ àwọn ahùn àmàjà ajánilá má sì ṣe tẹ̀lé fẹ́ẹ̀lú wọn kúrò níbi tó ti dé wá báwọn nínú òdodo ọ̀rọ̀ náà ọlọ́run ní kálukú láti fún lófin tiẹ̀ láti ti fún nílànà tiẹ̀ o wọ̀nà òṣà. tẹ́ẹ̀pẹ́ ń bí ayé àtẹ̀kan ìgbé ayé Suratul Baqara likulli wijhatun wa likulli wijhatun huwa muwalliha oníkálukú ló ti ní ibùdájúkọ tó dájúkọ tiẹ̀ Allah subhanahu wa ta'ala ó ní pé likullin ja'alna minkum shir'atan wa minhaj likullin ja'alna minkum shir'atan wa minhaja ṣẹ̀ríkẹ́ méjèèjì ó ń jọra wọn àbí ọmọ jọra wọn قال ولو شاء الله لجعلكم أمة ọlọ́run ní ìdábí wá ń fún ní kálukú ló fi tiẹ̀ táà fún lánàá tiẹ̀ ìdábí fún ní kálukú ní kó dájú pé lè gẹ́lẹ́ náà máa sílẹ̀ tó ní kálukú ti tiẹ̀ yìí ọlọ́run ní tó bá wù èmi ọlọ́run ni làjà alákùn ummatan wahida tó bá wù mí bẹ́ẹ̀ nígbà kan tí gbogbo yín ní ìran kan náà gbogbo yín lẹ jẹ́ ni

liyẹ̀bẹ̀lúwẹ̀kùn fi máa àtàkùn àwọ̀ àjẹ́ ìwò ìbìta fún yíò kálukú ó lè fọwọ́ ara rẹ̀ pé tó ń ara àwọn ṣe òlúmbá ìjọba wá fọwọ́ ara ẹ̀ ṣe yẹn ni ó dìtámì ìbò lọ fẹ́ wà níjọ́ gbéǹde alùpùpù yàmà. fàṣẹ́bí kò lùkọ́ yìí rà ẹ máa gbáwájú níbi àwọn ṣẹ́ olóore. ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo yín lápapọ̀ lẹ́ẹ̀ṣẹ́ ní padà sí o. ẹ bá padà sọ́dọ̀ rẹ̀ yóò wá fún yín nírò pẹ̀lú àwọn nǹkan tí ẹ̀yin yapa ẹnu lé lórí. àwọn àyà yìí gbogbo ẹ̀ náà ó ń ṣàlàyé ara wọn ó dẹ̀ ń sọ̀túnmọ́ ara wọn nítorí wá kù ní kó lè kálukú wá wá dúó ó bá ṣe yẹ kí àdúó tẹ́bí tó lè kẹ́ra àwọn tó lọ́wọ́ ọba bá pàṣẹ fún wa má jẹ́ kí àwọn èèyàn kan náà tó wá gbérò orí kan gbé lànà kan dìde má jẹ́ kí yẹn ó affect gẹ́gẹ́ bí mùsùlùmí torí pé ìtọ́lọ́wọ́ ọba ti gbé kalẹ̀ òun ni alhaq ó lòdòdó

tá a bá ti ń rí i pé sọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí àwọn èèyàn ò bá gbórí fìdíṣì nǹkan kalẹ̀ á máa takú tí tó jẹ́ tọ́lọ̀ abiluwa mọ́lẹ̀ yóò kára mi وعزه وفضل أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء ibi la kúlé mi torí agbọ́dọ̀ tètè síta ọgbọ béèrè tá a bá

أتالكم الاستقامة ولا متأسفوا الفقامة طيب صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين هل من سؤال؟ طيب واحد اثنان ثلاثة أربعة واحد اثنان ثلاثة أربعة خمسة ستة طيب 6 questions نعم قالوا أنتم جزاكم الله خيرا آمين بينهم Wàá ní. Nígbà tí ẹ̀ka súnmọ́, ó ń tọ́pọ̀lọpọ̀ ìlú àti iṣu. Èso tó máa ń tó ń pè tó ní, ìdí tó ń tẹ̀lé sí yẹn kò ní lábàá pé àwọn èèyàn ti pọ̀ díẹ̀ tí wọ́n ní ìkẹ̀lẹ́ ní owó wọ́n fẹ́ jáde ìfipò máa ń bẹ̀rẹ̀ ohun kó tàbí àkókò yẹn kó sọ tàbí ìṣúwà wọn. ìlójúwò ní wọ́n ti fọ́ ìjọba yẹn. alhamdulillah sọ́nà tó sọ́nà tí ó gbára gbọ́ bèèrè ọlọ́nìkan ṣòwò ṣòwò ó ti wá fọkàn ní kó wọ́n fẹ́ ṣe owó àbí ṣe business. ìgbà tó wá ronú bẹ́ẹ̀ àtọ́pọ̀ tí wọ́n jọ ń ronú afẹ́ṣòwò iṣu. eventually ló wá rí pé gbogbo èèyàn ló mọ̀ síbẹ̀ tó ní ṣútọ́ kálukú náà ti gbé ṣu lọ ọjà kan náà sì ni ó tà sí ìbéèrè wa ni pé wọ́n ní sẹ́niyẹn ni wọ́n á mọ̀ ọmọ fi tiẹ́ lẹ́nu rẹ̀ mọ̀ wù sí lánìyàn pé tó ní kálukú bá tàbí ẹ̀tàn òun máa padà máa tàtò àbí ọ̀yọ́ ìbéèrè yìí ojú méjì ni ìsìláàmù gbarú nǹkan báyìí wọlé lọ́nà kan ìsìláàmù sì gbá wọlé lọ́nà míì nítorí wá kù nísìnyí ìbẹ̀rù ọlọ́run lẹ́ra ẹni tí ń bá fẹ́ ṣe nǹkan báyìí ìgbà bí ìbẹ ọjà tàbá fẹ́ kó wọlé àwọn èèyàn lọ́rẹ̀ ọ̀dì ẹ̀ pamọ́ báyìí lámìyàn pé àwọn èèyàn bá ti wà tí wọ́n rí wọ́n ti dààmú wọ́n máa wá wà desperate wọ́n ní kọ́ láti ná any amount láti lè rí ọjà yẹn àwọn ará kan ní irú àwọn eléyìí èyí burúkú lè yẹ máa ń síbọ̀ mẹ́ o ọlọ́mọdé a máa wọ́n sí o haramu lélẹ́yìí aláwọn kan fẹ́ kọjá wọ̀lú abẹ́ kọjá kan láti China wọ Nàìjíríà ìwọ̀ kan wá gbọ́ ọ̀sùnwọ̀n kọjá ni ò tí sí nílùú tẹ́lẹ̀ ọwá sáyé lọ ra ọjà yẹn lójú ọ̀nà bóyá lórí omi ni bóyá lórí ọ̀dàn ni bóyá lórí pléènì ni andy airport báyìí wọ́n ti rà á ọ̀rá tán báyìí ó kàn kó lọ stọọ ni ó sì ti ọjà ń pamọ́ yes àwọn wa ti dààmú dààmú dààmú ó wá yá ọkàn jáde ó wá fi owó bíi tán ọlọ́run mọ kó lè máa fi jèrè èyí bá dáadáa bọ́ mẹ́rin ọlọ́mọdé aṣọ ìràkúrà làwọn èèyàn ó kàn máa rà á bí ìsìláàmù ò ṣe fẹ́ kí wọ́n fara ní àwọn èèyàn ìsìláàmù ò fẹ́ káwọn èèyàn fara ní wọn àbí kí wọ́n náà fara nira rẹ̀ wọ́n àpò ah, ọjà yìí ó mọ̀ pé gbogbo táwọn èèyàn ń tà lọ́wọ́ yìí tó bá padà yá tó bá padà pẹ́ yóò ṣe kí ni yóò tàn ọba ti tán wọ́n padà fẹ́ ní ilẹ̀ tí wọ́n wá kọjá àti ẹ pamọ́ pé wọ́n sì yẹn rí ra ṣe é pé ara òní àwọn èèyàn yẹn wọ́n sì yẹn rí ọjà ẹ máa bẹ́ra su ó lè lọ ọjà ó máa rí ṣúra àwọn èèyàn ti wá tà tán àwọn èèyàn ti níbi ẹ̀ ọwá kó tí ẹ náà jáde irú eléyìí kò sí nǹkan tí òbúrú bẹ́ẹ̀ àmọ́ wá kù sọ́wọ́ ẹni tó bá wà nínú ipò báyìí ẹlòmí àwọn àmọ́ mọ̀ sílẹ̀ pé ọjà yẹn pọ̀ náà ọtí wọ́n gán mọ̀ sí púpọ̀ sojú Islam fẹ́ńbẹ̀ ni pé wọ́n torí èrè tí wọ́n fẹ́ rí kọ́ wa mọ̀ fara ní àwọn èèyàn torí ìfara nílùú ó ní kọ́ lọ́jà táwọn èèyàn nílọ kọ́ wá mọ̀ọ́mọ̀ lọ tọ́jú ẹ̀ ìwọ lọ nílò tọ́ àmọ́ àlàálọ̀ ọlọ́ọ̀lọ́mọ̀ gbà lórí pé wọ́n lọ nítọ́ tọ́jú ẹ̀ pamọ́ àwọn èèyàn tẹ̀lé ní ẹ̀ but àwọn èèyàn ti ń ríra easily ìdírọ̀rùn ẹni bí à ń ra ṣúgbọ́ra ogbẹ̀ ìwọ́ òpétọ̀ ní strategy ni ó mọ́ strategize wọ́n wá tọ́jú tiẹ̀ àwọn èèyàn ó fi ta gbogbo tọwọ́ wọn tán kí wọ́n náà fún lórí kẹta dáadáa islam ò gbèdé lé ìwé ní ọlá ọ̀tá àlà ọmọ túlà ọ̀tọ̀ àìkúrò sọ̀rọ̀. àwọn kí wọ́n lanu sí ìgbà tó béèrè fún rẹ̀ kí wọ́n lanu sí ìbéèrè yẹn náà kọ́mọ̀ afáàní àwọn ọmọ gbọ́ káwọn yẹn ní tá a bá dé wọn náà èdè lárúbáwá ni àmọ̀ sọ ò sì sí àwọn tí wọ́n máa ń sọ pé lárúbáwá làá sọ wọ́n rí ẹ̀rí kan báyìí láti inú Al-Qur'an wọ́n ti rí ẹ̀rí kan báyìí tó lálàáfíà lọ́dọ̀ àdẹ́wà Muhammad sallallahu alaihi tó lálàáfíà lọ́dọ̀ àdẹ́wà Muhammad sallallahu alaihi wọ́n Sheikh Islam ibn Taymiyyah al-Harrani rahimahullah àgbàfà àtàwọn mímú àwọn àlùfà wọ́n ní àwọn tó ń wí kí ní ìlú àwọn onímọ̀ wọ́n ní báwọn rò pé ó jẹ́ kọ́rọ̀ nílé jọ tí ọ̀rọ̀ wọn sì ń jọ bí pé àgbọ̀dọ̀ tí gbogbo ẹnu wọ́n nítorí àwọn àhàdíìsì tó ń wá lórí àwọn ìṣẹ̀lẹ̀ inú sàárè àtìlẹ́jọ́ gbé ìdàlù kìyàmọ̀ lágbáwá ní àwọn conversation rẹ̀ olùwà níta bá dé inú sàárè mú ń kàrò àti mú ń kàrò ó fún wọn torí méjèèjì túmọ̀ nà sára àti múkà àti nàkìrì túmọ̀ nà sára méjèèjì túmọ̀ sí. aláwọn màláìkà méjèèjì tí wọ́n mọ̀ béèrè lẹ́yìn lọ́wọ́ àti ẹ̀sìn gbọ́dọ̀ tí wọ́n béèrè ni pé máa man máa di ìlò kí lẹ́sìn ó ma bá wa sọ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí wọ́n ní òlálàáfíà náà àwọn yóò dégé òlálàáfíà torí ta ní naréjì ọ̀rọ̀ inú ẹ̀rá ilé ìdíwọ̀n nígbà tí ìṣkì ẹwọ́n yóò tẹ̀yẹ̀ ni pé àwọn méje àwọn tó ń sọ̀rọ̀ yìí ta ló naréjì ẹ̀fún àjọmọ́ ó sọ fún wa pé àwọn màláìka ọmọ bèké mọ́ rọ̀ búkà àbí má bí ìlúkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anábì tó wá ń darí tiẹ̀ fún wa yìí èdè ó lè di anábì so lárúbá nìkan lànábì gbọ́ pé so lárúbá náà lànábì ó fi máa sọ so iye ò wá sọ fún wa pé bàbá dénú ọgbà yẹn ike lárúbá làmọ̀ sọ fẹ́ẹ́

ṣùgbọ́n ọ̀pọ̀wò àlá ọ̀rọ̀ yẹn àwọn tó lágbára àmọ̀ sọ ó lè mọ́ sí dànù torí pé alukur'ani tí a ń ké lè ní tó jọ́rọ̀ ọlọ́run ọba wa èdè owó náà fi sọ kalẹ̀ wọ́n ni tó ti jẹ́ alukur'ani òjèdè lárúbáwá ni pé òun lè dè tó yàtọ̀ nínú gbogbo sínú gbogbo èdè ayé èdè tó dá yàtọ̀ nínú ní gbogbo èdè máa ní pé ìdí nìyẹn ló fi jẹ́ sí òun ní ọ̀gá gbogbo èdè pé tí a bá wá ń sọ èdè nínú ọgbà àdìjẹ́ náà náà èdè tó bẹ́ẹ̀ dàbí ọ̀gá gbogbo èdè rẹ̀ àmọ́jọ̀mọ́ ọ̀rọ̀ yìí lè mọ́ ní ìgbèká lára wa lóògùn tẹ́ mọ́ bí lárúbáwá láàṣọ ń bẹ̀ ní o èdè gbogbo èdè táàbá ti sọ gbogbo ẹ̀ nínú sáré ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta táwọn eh, màlá ikẹ̀ ò béèrè èyí tó kà nídìí lọ́dọ̀ ti èdè kọ́ ni ọlọ́kọ́ mo wí dọ̀mọ́ èyí kọ́ máa lọ́kọ́ èdè lárúbáwá ohun mọ́tara rẹ̀ èdè kọ́ ìdéyàn nídìí ni iṣẹ́ olóore iṣẹ́ ọmọ àlìjẹ́nà òní ọmọ ṣe torí pé ẹgbẹ́ yẹn bá lọ kọ́ ìdè ní ìsìlápòjúwe èyí wá lọ bá wọn béèrè bẹ́ẹ̀ ta lọ ha sórí ẹgbà ti ní man rabbuka lákàdá wípé rabbi allah man muhammad ma dinuka dinil islam ọwọ́n lọ asọ́ wípé man rabbuka rabbi ma dinuka muhammad sọrí tó ọba ti wọ́ ọmọ àlùjànnà ọ̀n kú báyọ̀ ti gbàgbé rẹ̀ náà nù wọ́n jẹ́ ọ̀padà ìmú ìmọ̀ kankan ọmọ kankan ọ̀sàkà kó yà ní ọlọ́mọdé ju wa mẹ́rin tọ́lá ẹni tí ò bá fún wa máa ń sùpẹ̀ nílé ayé ìjọ àwọn ìyáwó àtàwọn bàbá wa tán mọ̀ kékeré ẹ bọ̀ bá rí mọ̀ rọ́ọ̀bù ká àwọn ẹ̀lẹ́pẹ́ padà ní. wọ́n bá dénú sàárè tó bá ti wọ́ bá jẹ́ náà kárí lárúbá náà lásán mẹ́ wọ́n bá ti ìwà rí ẹ̀sìn rí ní ó júwe táàlì dáwọn ìbéèrè ọlọ́pàá ìṣọ́pọ̀ náà parí pé yìí sábìtì lọ́wọ́ lẹ́rìnà ámánú nílùkọ́wùlì sábìtì ilẹ̀ àyàtì torí ẹ̀ tí nínú sàárè yẹn àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ọgbọ́ mú ahọ́n wọn dúó láti lè tàbí ní kéèṣe èdè ló yẹ ká máa wulẹ̀ wà ní pàtíkúlà pé ah, èdè wo la máa sọ o bò láti wá gbọ́ ìyẹn kọ́ ni o ìtẹ̀mí àti gbọ́dọ̀ mójútó oníkíní jọmọ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run bá wọ inna akramakum inda Allahi atqakum ọlọ́mọta àṣewá lórí bẹ̀rù rẹ̀ kó ṣe wá lẹ́ni rẹ̀ Allahu àmì ẹ̀yin ò mú nọ́mbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ mú nọ́mbà nọ́mbà tẹ́mù lẹ́wà ẹgọ́ra ìtọ̀ nọ́mbà tẹ́mù ẹ gbọ́dọ̀ lò. sáyì ẹni tí ó bára kẹyọ kan nínú sọ̀látù mọ́rí ó wá débi tàṣáhùd ìmáàmù wa kàtàṣáhùd wọ́n kàtàṣáhùd Ibrahimiyya wọ́n ti ṣe sàárà kó bí nǹkan mẹ́rẹ̀ rẹ̀ tọ́lá ọmọ wá sọ́lẹ̀ ní tàṣáhùdù wa a máa rí pé sípò òun dúró bí tàṣáhùdù nìkan ní àbíkó tó ka sọ̀látù Ibrahim yẹn tí màmú bá ti kà náà tẹ̀lé táì kó mọ̀wùlẹ̀ gbẹ́rú dákẹ́ kí ni kó ṣe ó kà lóòótọ́ àwọn àbáàmọ́ sọ wa pé níbi tàṣáhùdù tí èsì kó wùlá fi sáramọ̀ pé dandan kọ́ ni ká ṣe sọ̀látù Ibrahim dandan àmọ́ dandan náà wí kì ṣe pé kò sí lára ẹ̀ yẹn lọ àìṣe wọ́n ti sọ bí táàdé bọ̀lá àṣẹlá ń fi ẹ̀nà sílà tó lè jẹ́ pé ó ka tàṣáwù yìí pé péré péré kódà ń bi irun olówó kó mẹ́rin látẹ̀lẹ́gẹ̀ ẹ̀jẹ̀ tàṣáwù alákọ̀ọ́kọ́ ó sì ka ó ka tàṣáwù ó ka sọ̀láṣù ìbọn ìléyà ó sì ṣe ṣàádà níbi nǹkan mẹ́rẹ̀ ẹ̀lú jẹ́ pé kò sí láìsí náà tí a àmọ́ ètò jẹ́ dandan níbi tàṣáwù alákọ̀ọ́kọ́ àbíyàn ò bá rún pé tàṣáwù bí méjì kan kọ́ wá síwájú tàṣáwù gbẹ̀yìn in tó jọ́rọ̀ yẹ̀ léwa lórí oníkàlù kàtà ṣáwùkù nìkan táà bá kaṣọ láti ìlú rẹ̀ níyà kò sí ti gbogbo rẹ̀ ọláwà rẹ̀ tàì nàmbà fọ́tọ̀ ok ok ah, ṣáwọn ní ọ̀la ẹnìkan ní does it mean that this hadith is not sahih ahibul arabiya li salam abẹ́ ni hadith yóò lálàáfíà hadith tó ní jẹ́ ahibul arabiya li salam ẹ mọ fẹ́ràn èdè lárúbáwá nítorí nǹkan mẹ́ta lè á ní arabi torí pé mi lárúbá ni wal qur'an arabi wal qur'an bẹ́ẹ̀ èdè lárúbáwá wal lughati ahli aljanna arabiya ibi èdè àwọn ọmọ aljanna lọ gba aljanna náà sí ni yóò mọ jẹ arabi hadal hadith báyìí sẹ́ẹ̀ ṣáà bóde àdébí tí wọ́n ti sọ̀rọ̀ tó pọ̀ lé lórí púpọ̀ tí ò ká má mọ̀ bá wọn wí bẹ́ẹ̀ mọ́ ọlọ́pọ̀ sàmúlò ti fẹ́ kọ̀ọ̀kan ọlọ́wà ọ̀tọ̀. èyí owó àtàwọn ọjà amóṣù kan lẹ́nu sọ yìí a eh, pé wọ́n jẹ́ ìrọ̀lẹ́ pé èèyàn gbọ́dọ̀ sọ yorùbá àti kó jẹ́ lárúbáwá ebi tó yí wọ́n ní pé ọlọ́wọ́n mo gbọ́ yorùbá ìtọ́ gbọ́ ọlọ́run lọ ní sọmọ irọ́ ló pa fọ́ kò sí èdè tọ́lọ́wọ́n mo gbọ́ kò sí kí ni o kò sí èdè tí torí báwo èdè táwọn sọ yìí náà lọ́wọ́ bá náà ló dà fún wa láti sọ ìgbọ́dọ̀ àwọn afáàsọ kìnnìkan ibùdó àwọn onílọ́gbà àwọn olóògbà náà lọ sọ kiri kan pé mọ asùn lọgà kí ní ìpìlẹ̀ èdè táwọn sọ gbogbo èdè táwọn sọ láyé kí ní ìpìlẹ̀ olùdédè lárúbá lọ àwọn mìíràn wọn máa ń pé èdè pé àwọn èèyàn náà fọwọ́ ara wọn gbélé wọn bá níbi tí báwò ṣe ṣàárọ̀ wọn láwọn èèyàn kàn jòkó bígbà tó wà nípàdé pé wọn wá ní láti ní lọ kiri ẹjọ́ àmọ́ pé ní fan fan fan fan láàmọ̀ tó ṣe pé bẹ́ẹ̀ láti ní lọ kiri ẹja wọn fi ní mike mike mike ó lè ní mike láti jẹ́ lọ láti ní lọ ilé ẹja wọn fi ní ṣe ṣe ṣe ó lè ní ṣe láti jẹ́ lọ kárí àwọn ìlú kóra ọjọ́ wá ní òpùrọ́ ní níbo láti jòkó ṣe ní ṣe àwọn tá a jòkó rẹ̀ àwọn elédè wọn ní ìròyìn eléyìí ò lálàáfíà àwọn mínú àwọn elédè ní pé gbogbo tó ń pè ní èdè bí wọ́n bẹ̀rẹ̀ láì subhanahu wa ta'ala ọlọ́run ọba ló gbébè kalẹ̀ pé ọlọ́run ló ní ló wá kọ́ àwọn ọmọ ànábì adamu kílẹ̀ rí rẹ̀ wọ́n níbẹ̀ ni ẹ padà sínú Al-Qur'an ṣùgbọ́n ọba sọ fún wa pé wa 'allama èdè kan ló fi pé nǹkan náà jọ náà lé èdè yẹn ta ló kọ́ ádámọ̀ Allah ó tún definitely èdè yẹn àtọ̀dọ̀ ọlọ́run ìpìlẹ̀ rẹ̀ tó fi kọ́ ádámọ̀ tó èdè yẹn láwá ń fẹ̀ lójú là ń fẹ̀ lójú là ń fẹ̀ nímú ló fi wá di gbogbo omi tí ẹ̀mọ́yẹ̀ tí ó ti wá ní ayé lẹ́nu kódà nínú àwọn onímọ̀ pa èdè ọ̀rọ̀ ní àkànmẹ́rí rẹ̀ ni tí wọ́n kílèmù pé

àtọ̀kí ìfìlẹ̀ látọ̀dọ̀ náà wà ní wọ́n Allah subhanahu wa ta'ala onídìní wọn ni èdè na dúró fún ìpínlẹ̀ òkè wa ọba mọ̀ gbogbo ìbí táǹsọ láyé wà sí ìbámu a àwọn àyè kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá ti máa ń ṣàdúrà bí irú tashahud àwọn àyè àwọn àyè tá a ti lè bẹ lọ́rẹ̀ ǹjẹ́ ẹni tí ò gbọ́ lágbára lórí irun tó wá lè lórí sùjúùdù kó mọ̀ wá sọ Yorùbá tó gbọ́ àbí ìbò ló gbọ́ kó wá kí ìbò mọ́lẹ̀ kó wá kí mọ́lẹ̀ tó kí ìbò mọ́lẹ̀ tó lè wá síbẹ̀ ìyẹn ni àwọn àlùfáà àwọn agbéyẹ̀wò láàára wọn fàtàlàpù wọn wáyà pa ẹ̀rọ àwọn ìṣẹ́ni tí ò bá ti gbígbì ní ìkọjá ìdì yẹn pé tí ò gbọ́ lárúbáwá ó sì fẹ́ ṣàdúrà oríire yìí ò sì gbọ́dọ̀ gbọ́mọlọ ẹ kó mọ̀ ṣàdúrà lórí ìforíkalẹ̀ pẹ̀lú èdè tí ó bá gbọ́. àwọn méjì ní hmm, tí ó bá fèdè bí ìṣàdúrà lórí irun kó jẹ́ bí irun náà fílà kó má jẹ́ bí irun tó jẹ́ ọ̀ranyàn kébi irun ọ̀ranyàn èdè mi ò gbọdọ̀ wọbẹ̀ àfi èdè làwọn àwọn ọlọ́wọ́ àlàntìrì bá ti ṣe pé afẹ́ kéwù à ń sọ Yorùbá ọmọ bí àwọn onírúurú kan tó ń wọlé Yorùbá fúlàní gbọ́dọ̀ ti bá wa pa wọn lẹ́wàá yìí Lagos Island nílẹ̀ òun náà ti dìde ìjọ náà irun tí wọ́n àwọn ní èdè Yorùbá làwọn fi máa kí wọn sọmọsọmọ rẹ̀ pàbẹ́ ní Allahu Akbar kan ní sọba wọn kí ni wọ́n rí ọlọ́run tóbi lọ́rọ̀ tóbi jùlọ ààrẹ pẹ̀rù náà ẹgbẹ̀rù Allahu Akbar ó jẹ́ rí pé àdínẹ́bùwà Muhammad òjíṣẹ́ ọlọ́run ní í ṣe ó yẹ ẹ̀wá sí wọn ó yẹ ẹ̀wá sórí ire wọ́n ti gbé sàánù wọ́n ti gbé sàánù ìsí àwọn onírò onígun irú eléyìí ó yapa sí Islam tó tí ò bá ti jẹ́ pé ní ilé ilé yẹn ṣe wípé akànfẹ́ ṣàdúà níbi sùjúdù afẹ́ ṣàdúà níbi àwọn àfáà mi ìgbà ìgbà àmọ́ kò bá dá ló àwọn tó ní náfílà yàtọ̀ sí pé ó jàtọ̀ ní náfílà ló ti lè ṣe kó bá ṣe bí ọ̀ràn yìí kí ló dé dá ń pín náfílà yàtọ̀ sí ọ̀ràn yìí àti ẹgbẹ́ kí ní wà sálẹ̀ díẹ̀ àmọ́ Allahu a'lam ọlọ́pàá sàbọ̀ alágbóyè ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́rọ̀ náà bá yẹ ní kọ̀ọ̀kan sẹgbọrọ pé yìí ò ní kábà gbọ́ ẹ̀kan ní pé ká má sọ yorùbá ibi tó ti lè wá nìyẹn kì í ṣe pọ́lọ́wọ́ ọba ò gbọ́ yorùbá الله àìsàn ta ni ó kẹ̀lẹ̀ ó yá kó yí ní jọ́bù agọ́mẹ́ jọ́ ọdún jọ méjì gbọ́nà ewu lọ́wẹ́ sọ lọ́wọ́ gbẹ̀rẹ̀ èyẹ sáàbù àjọ́ ọ̀sọ̀ ìwà ní ọ̀rọ̀ ìlọ́ọ̀lọ́ jáde ọ̀ndẹ́rù àwọn èèyàn náà ẹni tó bá lọ àkọ̀ṣà kíbla wà ẹni tó bá lọ sí tó travel tí ó wá fẹ́ kí ẹ̀rọ wá sí mọ́sí ìlú mẹ́ afáwa ní kò wá tó sí kíbla mẹ́ bó ní lè kí ẹ̀rọ kò síbi tí ó sí kíbla ìdára sọ ni pé èyàn ò mọ kíbla ẹgbẹ́ yẹn náà wá bí ó ti mọ́ ó ṣe kíbla kíbla wọn ó wá bí ó ti mọ́ tí ó bá di ní àsìkò àsìkò kó gbogbo níbo jí òun ṣe kí ni tó dájú kọ àwọn kọta sí mọ́ mọ́ náà àwọn Eh, nǹkan oríṣiríṣi pọ̀ náà tálẹ́bí lé kíni tálẹ́bí mọ́ then àwọn musulmi tó bá wà ní sọ̀rọ̀ ní náà kó gbé ìlọ toró lè mọ́ gbogbo nǹkan sí àǹkà rẹ̀ ọlọ́mọdé àfọwà ní àgbóyè ọ̀rọ̀ ọláwà ọ̀tọ̀. o àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam oníjúzù ṣàwárí àfúnléhá kọ́lùkù mọ́jús ó ní àwọn ohun yìí ẹ̀dìkù wà áàfúnléhá ẹ wá fi àwọn ọgbọ́n nílẹ̀ ìtumọ̀ áàfù ẹ̀fà àdẹ́ni pé ẹ fi lẹ̀ yẹni pé ẹ fi lẹ̀ kó kàn mọ́tẹ́ sí ni kó mọ yọ fún rẹ̀ wá ti lè yọ wá ti fi tó bá lè gòdè ẹjọ́ mọ̀ gbọ́ lọ kọ́lùkù mọ́jús ẹ̀yà pàtàwọn tí wọ́n iná pẹ̀lú pàwárí átàrí pẹ̀lú abdullahi bin umar bin khabdi al'an wa abi hurairah al'an ipe tí rùgbọ̀n bá fọwọ́ bu rùgbọ̀n báyìí ní tó bá lé sí lẹ́yìn ọwọ́ yìí ọmọ ṣe kí ni àwọn àmọ́ ń dé ìlú yòókù agbọ́ pàtàkì láti nù ọmọ rùmọ́ sí lẹ́yìn hajj tàbí rẹ̀ yọ kò sí papọ̀ mọ́ hajj òun kàn máa ń ṣe mú kìlákan شباب علي بن أبي طالب الله تعالى عنه عن الصحابة كم إسحاق الحويج رحمه حفظه الله فما في أثر صلى الله عليه وسلم wọ́n ní àlì ìbìnà àbìsàlì pé irú gbọ́n tí ẹ̀ níbi tó pọ̀ ní irú gbọ́n rẹ̀ fẹ̀ débi pé ó sì kọ́wà gbogbo tó ń pè ní báyà báyìí níbi tó wá gòdè tó bá jòkó báyìí ó gòdè ní dodo rẹ̀ ẹjọ́ tó bá jòkó báyìí wọ́n ṣe wọ̀n gbogbo tí wọ́n fi rí gbẹ́ àti nìjí lọ́mọ ní irùngbà níbi fílẹ̀ ọ̀rọ̀ yẹn ni o irùngbà níbi fílẹ̀ kí làkójọ mọ́ ọ̀rọ̀ yẹn ni anábùwà Muhammad sallallahu alaihi wasallam ẹnu gbogbo ibi tó bá ti ń describe ànábì kí ló máa ń pè á onírùngbà wá tó wá nírùngbà ànábì pọ̀ wọ́n ẹ́ sẹ́dùn mọ́ náà lọ́ọ́ ti ẹ̀gbọ́n pọ́n nírùngbà ànábì pọ̀ ìwọ náà jẹ́ sírùngbà tiẹ̀ náà ti kí ni pọ̀ ní wọ́n ti gbọ́ kọ́lítà pọ̀ bẹ́ẹ̀ títí ẹ̀ náà pọ̀ ọ̀bí jọ ànábì sallallahu alaihi mọ́ra jọ́ sí kan tó lọ sọ lórí yíma ni ọ̀rọ̀ ọ̀rọ̀ bá ní ìrùngbọ̀n òjìdó àlùkùránì nìkan wọn kọwàá mú ọdún àlùkùránì àwá sí ìlú mọ́sálásí rẹ̀ ìjọba ọdún àmúwá ní tọ̀wọ́ yá àwá fi hàn ní tó wà àbá olóńtò challenge o ní bá ń wọlé jáde ní bá ń pè lẹ́nu wa ní bá ń wọlé jáde ní ń pè rẹ̀ eléyìí yóò ní kankan lára olódò eléyìí wọ́n lọ ní ká wá sọ nǹkan àtọ́ àti ẹ̀mí nǹkan lẹ̀ kí wọ́n wa da sórí gbogbo ọmọ àwọn mẹ́ta ti mọ̀ sí ni wọ́n kàn áwọn òfin ẹ̀kàn mọ̀ ńlá yàsọ̀ tó lájọ́ náà kò tó kẹ́kọ̀ọ́ sọ gbẹ̀mọ̀ òun tó lọ́dún bá tó sọ àtúndèdè bá wọn máa tó di public disgrace ìyá sọ gbẹ̀mọ̀ níbo la ń lọ ni pé ìǹgbọ̀n ìlànà ni ọ̀rẹ́ yẹn sì lórí mùsùlùmí àwọn àkúdà àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ wọ́n ti dé ní wọ́n ní ìǹgbọ̀n àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ ẹjọ́ tí musa fi haruna lẹ̀ fún àwọn mùsùlùmí ẹjọ́ náà tí wọ́n gbà fún ọ̀rẹ́ musa ní sọ́lọ́pùsọ́ tí ó wípé tó dé táwọn kan ti dàwọn títà lórí ti dàwọn láàmú tó ti torí wọn ìgbà musa ní tìbí bí musa tí musa mú ọmọ ẹ̀wọ̀n bínú sí àrùn ẹ̀rí pálù kùránì ń gbé wá kí nìkan tí àrùn ọ̀dà lò ó ní yàbùnà ákì láàtà àkún ẹbí lẹ́yà tí yẹ́wò bèèrè àṣẹ ẹ̀mí kẹ̀kẹ́ ìrọ́ ti báyà lójú wa ipe èrè ọmọ ìyá mi dákun wá fi ń gbọ́n mi nílẹ̀ fi irun gbọ́n tó túmọ̀ sí pé irun gbọ́n yìí haruna náà ó jẹ́ kí ní irun gbọ́n so ìlànà wa níbi ọlọ́run tí wọ́n ti lọ ni ìlànà islam ni ìlànà lẹ́bùwà muhammad sallallahu alaihi wa sallam òun náà so ìwọ náà dákun máa jẹ́ ní tí ò ní máa fi rògbálẹ̀ wọn náà máa aago mẹ́jọ la pé ẹ̀yà díẹ̀ dúró yá kíákíá. Hmm. Lágbóyè. ẹ̀ka two point five percent àbí ok. ok. Ah, question tí wọ́n béèrè pé wọ́n lọ ní bí ẹ̀ bá ṣe business àbòṣiṣẹ́ tó bá ti pé ọdún kan lọ́wọ́ èèyàn kéèyàn máa yọ two point five percent àwọn two point five percent díẹ̀ bẹ́ẹ̀ yọ ṣéèyàn lè fún ìyàwó àtọmọ ah, àkọ́kọ́ ni pé question yẹn wọ́n kọ́ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò sófin kankan nínú Islam tó ní ta bá ń ṣòwò lọ́dọọdún àbá business àbá ṣiṣẹ́ káàmọ̀ yọ 2.5 percent hádà láì ṣe ẹni tí wọ́n ń sọ òní zàká òní kí ni wọ́n gbé jẹ́wọ́ zàká wà rí zàká wà lórí kò ń ṣe business lọ́gbọ̀dọ̀ wá yọ lórí business ẹ̀ ń hùn zàká ní ìtẹ̀kẹ́ta ń pè ní admission ó ní kí mo péjọ wọn àníṣọ́ọ̀bù níṣọ́ọ̀bù yẹn ni iye tó wù ẹ́ gbọ́dọ̀ pé ohun tó wù ẹ́ gbọ́dọ̀ wọ́t ohun tó wù ẹ́ gbọ́dọ̀ wọ́t kò tó yọ zaka níbi eighty gram of gold tábà ṣiṣẹ́ owó wa nísìnyí ó tún já wálẹ̀ díẹ̀ bí olómìnú kan ó lọ bí one million nine hundred something thousand naira bí one point nine ká ní sílvà lábẹ́ fi wọ́n òun náà nínú ìṣọ́ọ̀bù bá ti lówó wa nìkù kò ju nǹkan bí one sixty kò tó dàrú bí ṣe kìíní kan láìpẹ́ ẹ̀yìn rántí fíbọ̀ yìí máa báyìí ẹ sáré wo wà lọ́wọ́ alẹ́ sáré bí one sixty something thousand naira fígọ̀ sí mú wí wọ́n ṣẹ̀ sí yóò sí ju bí ọ̀sẹ̀ méjì lọ wọ́n máa ń ṣe ń di o mo mọ́ ní pé yìí ló tún rí sẹ́ǹtì jù láti sáré gbára rí ẹni tó bá ní tó wọ́ ti one sixty five thousand naira ní owó ó ti wà entitled sí zaka tó jẹ́ ti ti silver

ó wá ń gbọ́ bùkátà àdúgbà ló ní bí 500,000 naira àdúgbà wá ló ní bí 700,000 naira láti ọdún yìí ó wá ń gbọ́ bùkátà ó sanwó lé ó sanwó skú ó sanwó skú ọmọ ó sanwó gbogbo ẹ̀ oúnjẹ olólé oúnjẹ gbogbo ẹ̀ a ti pawó kówó yẹn owó yà tún lékún owó yà owó yà tún next year tó wọ́n yẹ ti pé 12 months lọ́wọ́ ẹ̀ ọwa wá gbogbo owó yẹn ń dínkù owó nlekwu ń ya owó yẹn ya nlekwu owó yẹn o jawalekwu owó ọba gbogbo wọn bá lọ báyìí tó 500 wọn 500 rẹ̀ 500 definitely ó ti wà sí kó yọ yàgá irú ẹni ni yóò kàn ọ́ra gbé balance èló lówó mi wá jẹ́ ló máa gbó ké gbogbo omi tí mo nílé ní tó wó ìdíkó sí méjìlá five hundred thousand naira púpọ̀ ọ̀rá gbé five hundred thousand naira divided by forty one over forty ibẹ̀ oníkíni oníjàká nǹkan pè lówó nàkàlẹ́ mi mo wá ṣe business èmi náà wá ní hundred thousand naira lọ́wọ́ gbogbo bùkátà mi mo wá ń gbọ́ ọ̀bọ̀ tó wòye báyìí tó bá bọ́ sí eighty adúbọ̀ sí hundred tó sí eighty adúbọ̀ sí one twenty adú ní one thirty adú ní one forty abátúndé adúndígbẹ́ gbogbo bùkátà mi tí mo ṣáà ń gbọ́ owó mi ò kọjá one fifty rí ó bá dọdún tí mo ìsìn ìwà ìta ìtìṣẹ́ tí ó yọ jàdá ó di tó bá tó pé ń ta gbé ẹni one hundred and sixty two thousand eight hundred and twenty seven point seven naira àdúrà lẹ́yìn òun ló tó lè yọ zaka rẹ̀ èyí tó wá dá ní pé táwọn ẹmọ sí owó zaka ẹja mọ ti sílvà yìí sí yìí ò ní àfihàn mọ kó àwọn tálíkà sọ́wọ́ adẹ̀lẹ́ fi elevate ara wa kúrò níbi òsì ká mọ̀ kówó sílvà yìí sí so ẹni tó bá dé òun ní four hundred five hundred ọyọ zaka tó bá dóni million two million three million five million ten million hundred million gbogbo ẹ̀ náà orí kan náà lọ gbé sí gbogbo ẹ̀ tó wọ ẹ bá tà àti jẹ lọ́dún divide by forty one over forty ó náà ní zaka rẹ̀ ẹ̀ka lọ́sọ̀ ní ìjọba ìpè owó tọ́lọ̀ ní ayọ̀ nínú zaka yẹn ó kéré gan ó kéré débi pé ìtọ́lọ̀ ní ayọ̀ bẹ́ẹ̀ tó bá ní wọ́ọ̀sán ní àfihàn owó yẹn kó ní owó rẹ̀ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ káwá bá ń dúró sí sunkún ok one fifty two thousand nine by four ṣùgbọ́n ìgbéjáde àfa ẹni tó ní wọ́n tún túnṣà lọ́la wí ẹ̀ wọ́n ní gbogbo owó zakaro ní four thousand seventy naira point six kọ́bọ̀ four thousand seventy naira point six kọ́bọ̀ kò tún four thousand one hundred four thousand tí ẹ̀rọ alẹ́ ní wọ́n ti thousand wá sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ five thousand lọ́wọ́ rẹ̀ kó máa sọkú láti ní ó dé ah, mo ní wọ́n ti ti two thousand eight hundred and twenty seven point seven lọ́wọ́ láti bí ọdún kan four thousand seventy naira ní àwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ah, ẹgbẹ́lómi lè yí gbàánú rẹ̀ pé aláìmọ̀lẹ́ ọlọ́run rẹ̀ káàlù ní one million divided by forty over not twenty five thousand naira pé nígbàdà olú two million divided by forty ìlólówó ẹ̀ fifty thousand naira oní four million ìlólówó ẹ̀ one hundred thousand naira ẹlẹ́kùn ìyẹn ní four million àwọn àdúgbò yọ hundred thousand four million hundred thousand ẹgbẹ́ tẹ̀gbẹ́ ara wọn oní ten million ìlólówó èyí olówó rẹ̀ 250 250,000 naira 250,000 oní 10 million 250,000 ẹyọ 250,000 ló 10 million tí ẹ̀kẹ́kẹ́ kú lẹ́nu ẹ̀wọ̀n àmì tí ẹ̀kẹ́ tó mọ̀ fún kankan kú láàrùn ó mọ̀ fún kankan kú láàrùn ọlọ́run á ní ayọ̀ dàgá ẹwà kó wàhálà múlẹ̀ yéé àádáràn yéé ọmọkú ẹ̀yọ́ kú lẹ́kù ọlọ́run tó wa kó dẹ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so zaka gbogbo àwa tá ní owó ẹ̀dá kò ẹbẹ̀rún ọlọ́wọ́ bá o lálìkìyàmọ̀ ọ̀ràn ní o ẹni tó lówó tí ò yọ zaka yóò dáná bí àbá wa nírú owó yìí kátùdélẹ̀ àìmọ̀ yọ fúyàwó àìmọ̀ yọ fọmọ torí pé bùkátà àyàwó àti bùkátà ọmọ ọ̀rẹ́ èèyàn ló ti jẹ́ lórí èèyàn initially so sọ́mà á fowó àbúsà ìlú lálejò ni kẹ́sí pé èèyàn gbọ́dọ̀ gbọ́ bùkátà ẹ̀ lára responsibility tó gbọ́dọ̀ gbọ́ láti wọ́n mọ̀ pé wọ́ọ̀kì ẹ̀ náà nìyẹn tó tó bá pọ̀ tí wọ́n ń gbọ́ bùkátà ẹ̀ ẹ̀hẹ́n owó yẹn ti wá kù lọ́jọ́ fáwọn tálíkàntà àwọn ń wí náà kó ọjà wọn immediate family bí àbúrò ẹ ọmọ ìyá ọmọ bàbá àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá àbúrò ìyá kìnnìkan ìyá ẹ̀tọ́ kan nílé bàbá ẹ̀tọ́ kan nílé ìyá bá ti wọ́n kọ́ ọmọ pín zàká nìyẹn kó tó mọ bọ́tà gbangba. mo rò pé ọ̀rọ̀ mi ń yé díẹ̀ díẹ̀ báyọ̀ tọ́yì tìyàwó wa lè yọ sí ẹ̀ fọ́kọ ẹ̀gbọ́n ẹ̀gá ní ọkọ ò lè yọ zàká fún ìyàwó lè yọ zàká fún ọkọ bá ti wà nínú àwọn ẹ̀tọ́ náà ní àpò because Bukata ọkọ ò sí lọ́rùn ìyàwó ìyàwó kọ́ ní máa ń gbọ́kọ̀ gbọ́kọ̀ gbọ́ bùkátà but ìyàwó wá lówó kó yọ zàká owó rẹ̀ tó níyẹn ta ni ó mọ̀ kó fún jọmọ́ ó lè yọ ọkọ rẹ̀ torí pé kò wà responsible fún Bukata ọkọ ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ìjà lè fún zàká fún ẹni immediate elder brother bẹ́ẹ̀ ni brother wa bùkátà àdìgbé tí ọ̀rọ̀ yẹn lé wa lórí alẹ́ fún un kọ́nà mọ́ṣà fún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ ẹjẹ́ adáhùn pé síra wọn láì jẹ ọjọ́ ti kọjá ń tàbí lò ṣe ẹ sáà ti ṣe tọ́wà ẹ ti múra tọ́wà ẹ̀yẹ kan ọjọ́ ti lọ ó yà wá. àti màmú dúró níbi ìgbà tó ga a ti sọ àìmọye ọ̀rọ̀ nípa ẹ̀mí ààyè ọlọ́mọṣà fún wa lágbọ̀ in tó dá ní pé kí ìmáàmù kí òun níbi tó lẹ́gbù papọ̀ mọ́ mọ́ṣáláṣí wọ́n tó kí ibi tó ga ẹnu àwọn àfọ́kò lé lórí èyí tó sì fẹ́ súnmọ́ jù ní pé àwọn tí ọ̀rọ̀ wọn fẹ́ lékè gan ipò kàrọ́hà ẹ̀ gbèsè pé akórira kó rí bẹ́ẹ̀ àmọ́ kó bàánú jẹ́ tó tó dáa jù ní pé ìta bá ti fẹ́ kí kó ráì kó lẹ́gbù papọ̀ mọ́ táwọn jàmbá àfáàmọ́ sọ pé ayé ti jàmbá lẹ́yìn lè pèsè yẹn wà lórí ọ́fṣẹ́ àwọn jàmọ́ tó wà lẹ́yìn imam àwọn obìnrin wà lókè but ìmáàmù ni ò gbọ́dọ̀ wà níbi tó ga ju ìmáàmù àwọn àwọn ọmọdé tó wà fún bọ̀tà náà ti kírun lórí ibi tó ga jù táwọn sọ́ábà fi ń wò ó níjọ́ náà àwọn aníjọ́ tàbí kírun kìí ṣe pé ìrun ọ̀ràn yẹn ká àbí nẹ́fìlà kan ló fẹ́ yan ó ń kírun yẹn fún wọn láti lè fi kọ́ wọn bí àti ṣe mọ́ ọlọ́mọṣà fún wa ní àgbọ̀yọ̀ àti ọ̀nì pé ọlọ́ba ẹni tó kì í ṣe òṣìṣẹ́ sọ̀rọ̀ dàrẹ́. ẹni tó kì í ṣe òṣìṣẹ́ ìjọ ọlọ́wọ́ bá bá sọ̀rọ̀ dàrẹ́ kiri bẹ́ẹ̀. Uh, Abdullah tó jẹ́ bàbá Jabir Jabir ibn Abdullah náà sábẹ́ àdàbí àwùsọ ìtàgùn sọ náà wọ́n ní jábì bàbá jábì tíṣà abdullah ìgbà tó kú sí ohud wọ́n ní ọlọ́run bá wá bá sọ̀rọ̀ kì í fà áhà ìjà ìwọ abdullah ìtàbá ti ẹ̀dá ọ padà sínú ayé kí lọ́rùn pọ̀ fẹ́ kó ìka àtúnṣe fún ó ní ọlọ́run ẹ bá dá mi padà sáyé mo fẹ́ kó tún wá ṣe ní mùsùlùmí kí tí wá bára mi irú ilé ìyá rẹ̀ amẹ́tọ́gbà ti yàtọ̀ ilé yìí èyàn kan ò lè wá gbọ́ ta kó kílèmù pé ọlọ́run sọ̀rọ̀ èyí táwọn yẹn wá pọ̀ tó kúrò ti pọ̀ láyọ̀ ọgbọ́n àwọn tó bá yẹ pé a fẹ́ fa ọkàn wọn wọlé ẹ̀mọ́yà àwọn ẹ̀tọ́ wà táwọn ní ìfowó pa àwọn ọmọ Islam ẹni tí ò ṣe mùsùlùmí tá a bá rí pé bẹ́ẹ̀ bá ń fún ní nǹkan ìyàká fún ní nǹkan báyìí bí ọlọ́run lè ní kó wálé padà kò sí láì fika fún wọn ọlọ́run wa lọ. ǹjẹ́ àdúrà lè yí kádàrá padà last question ní ìṣàwọ̀ ǹjẹ́ àdúrà lè yí kádàrá padà. Eh, mi ì lẹ́gbàá sùn pọ̀ lórí answer question yìí. Ànábì sọ àdìsí kan pé láyé rúdú kọ́lọ́ àti ìlàgbà kẹ́kọ̀ọ́ ò lè gbá kádàrá padà bí kéde. Àtàdúrà. Ìta máa sọ rè. Àdúrà àti kádàrá náà wọnú ara wọn. Tábàlá àdúrà yí kádàrá padà. Àdúrà tó ṣe òun náà tó yí kádàrá padà wọn kí lòun náà kọ́dà olùkọ́ ó sì wà ní kọ́dà rẹ̀ pé lágbádá ọmọ lágbádá yóò sì báyìí ó tó wà ní kọ́dà rẹ̀ pé ìdájẹ́ kó ṣe lè o àmọ́ yóò padà tó wá bẹ̀ wá tó wá bẹ̀ wá ìdájẹ́ kó ṣe yìí àwa tó ń dúró sí mọ́ kí ni àdúrà náà padà tó padà sí kádà ṣùgbọ́n kádà láyẹ̀ ló ní ìpele àwọn kádàrá kan bẹ wà màláíkà ló wà ọlọ́wọ́ bá ní ọya ìmọ̀kọ́ ńjọ́ tá ń bẹ nínú ìyá wa àwọn màláíkà pé káwọn afá mi gbà pé màláíkà ló kọ́ àwọn afá mi sọ pé àwa la ara wa nínú ìyá wa ló bá àdìsí ẹ náà dẹ̀ ṣe wá mọ́ ojú méjèèjì náà ṣùgbọ́n yẹn rí wa o àwa la kọ́ nínú wa o láwùjọ òun gangan ni master book òun ni ledger book tó wà gangan tó yẹ pé kádàrẹ́ èyí tó fẹ́ wà lọ́wọ́ àwọn màláìkà òun wà lórí láwùfọ́lì so màláìkà ni ti wá kọ́ sílẹ̀ pé ẹni yóò ṣe kí ní olórí bú ni nínú láwùlì mahfuz ọlọ́run máa wà bẹ̀ pé ó máa hànú lọ́gbà fún sí pé ẹni yí ohun tí màláíkà ó kọ́lẹ̀ fún ni pé ṣẹ̀kí yóò ní olórí ibú àmọ́ yóò padà wá yí padà yóò tùúbá yóò wá kú ní ṣẹ̀kí yóò wá di sa'idun yóò wá di sa'idun lórí rẹ̀ albayanu kádàrá tí ń bẹ lọ́wọ́ màláíkà nísìn eléri ibú ní bẹ́ẹ̀ ó ti yí padà sí olóríire àmá olórí ibú tó yí padà sí olóríire yìí tí ń bẹ nínú láwùl mahfuz tí ń bẹ ní ọwọ́ ọlọ́run láwùl mahfuz fi tọ̀dọ̀ ọlọ́run ẹnì kẹ́kọ̀ọ́ ní àtẹ́sì sí kí ni tí أن يزيدنا إياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء sálífò zakara kurani fún mọ́sálá sí parí ìyọ̀kan mọ́sálá ní o àlífowó zakara kurani o àlífowó zakara kurani fún mọ́sálá sí àlífowó zaka kọ́ mọ́sálá sí àlífi kọ́lé kéwù ẹgbowó tẹ́ẹ̀fì kọ́ mọ́sálásí àtúnṣe tí wúrọ́ tó tẹ bá fẹ́ rówó zàká àwọn tó ní àwọn èèyàn tí ó bẹnẹfìtì ní ẹ̀rọ ọ̀báka àwọn fòkọ́rọ́ àwọn mọ̀sáàkì àwọn ẹni tó lọ sí mọ́ ẹni tó lẹ́nu sí àwọn tó ń jagun lójú ọ̀nà náà àwọn jagunjagun ẹran àgbógun fún wọn àti ẹran oúnjẹ fún wọn tí wọ́n máa jẹ àwọn ibi tó lọ ní aná òun zàká sí wọn. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمة الله وبركاته